صلوا على النبي مصطفى صلى الله عليه وسلم kí ni déètì ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní ya 2022 ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà 1443 lẹ́yìn ìjẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam a'udhu billahi sami'ul alima min shawa'idil iman wa min shamatatil yadab wa min azabalil iman ومن عذاب الفكر ومن عذاب القول ومن عذاب الزول أدكو ومن عذاب الشيطان وجنده من الشيطان الرجيم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 adúgbẹ́ fún ọlọ́run ọba alhamdulillahi rabbil alamin ọlọ́run ọba ọba olóore ọ̀fẹ́ ọba aláàánú jùlọ ọba tó fi àánú rẹ̀ kó jọ Society of Nigeria kí ọlọ́run ọba wa náà kó má fi ìbínú rẹ̀ tú wa Amen. Inshallah. We give, thanks, we give thanks to Allah, the most gracious, the most merciful, who established the members of Sumurat. Ọlọ́ọ̀bá yìí ṣe wá lóore tó pọ̀. Tábà wá ní ká máa sòǹkà. Oore Ọlọ́run tó ṣe fún wa. A Allah ka oore ìwọ̀nba bí tá a bá nínú rẹ̀ náà là á kà mọ́. Allah, the most gracious, has conferred His favor on us. If we are to reckon the blessing and mercy of Allah on members of Sumarat, we cannot reckon it. Àwọn bàbá wa ti jẹta. Tàbí tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn. alhaji muhammadu Januru adéyẹmí abóyèpé ọlọ́run bá a ṣe ìkúnsinmi fún àbàbá náà ọlọ́run kó bá a kẹwọ́ kó bá a gẹ̀wọ́ ju bá a ṣe rù lọ iléeṣẹ́ ọlọ́run ọba tó ń yìí ọlọ́mọdé òparun láéláé. We give thanks Allah brings for us, our Father, and Aj Muhammad Jabir Adeyemi Aboyepe. May Allah grant him his favor. Allah sent him to establish this society. I see Allah has conferred his favor on us. May Allah bless us. Our Baba Akeji. Allah, Allah, Allah, Allah. a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn. Alhaji Abdulrahim Afọlọ́nsọ Bello. Ọ̀dí àlùbá àánú. Ọlọ́run bá a kẹ́ wọn, kọ́lọ́run bá a gẹ̀ wọ́n. Àwọn ni wọ́n gba ipò lẹ́yìn bàbá wa. I will mention the name of our father, Khalifa Abdulrahim Bello. May Allah grant him favor iléeṣẹ́ ọlọ́run ọba tí ọlọ́run nìkan gbé kalẹ̀ yìí adúpẹ́ fún ọlọ́run ọba ó ń pẹ̀lú wa lọ alhamdulilayi ọlọ́run ọba náà ó ń mọ́nítọ̀ wa lọ alhamdulilayi ọlọ́run mọ̀jà ṣubú alhamdulilayi. And this is the prophetic office of Allah, the Allah guided aright. Síwájú ká tó ṣe ẹ̀há fáwọn ọmọ wa. tí wọ́n ń lọ sílé ọkọ léni jàǹfà ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó kó wa lórí ayé ọba tá a mọ̀ ìgbà tó kó wa débẹ̀ ìgbà tí ó wàá kó wa kú òun bẹ́ẹ̀ àmọ́ ọba tó fi wá sí di òdodo ọ̀rọ̀ rẹ̀. ọba náà ni àdá ọpẹ́ fún. And let us read from the words of Allah in the Holy Quran. Allah, our Creator, who brought us to this life, Allah will surely take our life the time we do not know. Let us listen reverently to the words of Allah. Ìdánilẹ́kọ̀ọ́ wa síwájú ká tó ṣe ẹ̀ eh, afáwọn ọmọ wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Inshallah ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká ọba yìí àbí ò lẹ́tọ̀ọ́ àgbọ̀dá ọ̀nà tó wá gbà lẹ́tọ̀ọ́ ká fi sìn ín ọba wa náà fẹ́ ṣàlàyé fún wa bó ń bá wa tó sìn gbogbo wa náà là á jọ mọ̀ bọ́ba bá tó sìn gbogbo wa náà là fojú. Allahu It is unalienable rights of every one of us to serve Allah sincerely with pay sincere devotion to Him. Àkọlé ìwàásù wa lò. Sọ́ra ibé ọ̀pọ̀ èèyàn lórí ilẹ̀ lónìí, wọ́n ń sinra wọn ni wọ́n ń sin lọ́hùn. Majority of people on the surface of the earth today, they worship themselves, they do not worship Allah. Bẹ́ẹ̀ yẹn bá wá ń sìn tó bá ń sin ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí ò sí lọ́hùn ibo ni ó wàá sí tó bá padà lọ́dọ̀ ọba tó dáa. alábẹ́. èyí dá abẹ́kẹ́ yẹ èèyàn mọ̀ bí ayé tá a wà yìí àdédé débẹ̀. kàbí ìṣẹ̀lẹ̀. ọba tó kó wa dáyé ó la ọ̀nà kalẹ̀ fún wa tá a gbà ṣe òun. kàbí ìṣẹ̀lẹ̀. bá a bá wá kọ tiẹ̀ bá a bá padà sọ́gbẹ̀rẹ̀ yàrá balẹ̀. alábẹ́. if you are worshiping. Creatures of Allah, you are worshiping human beings that you serve. what will befall you before Almighty Allah the day of resurrection. The day of resurrection, you will surely see it will be to your doom to destruction. I can see uh, if you are serving Allah in truth, you have the recompense before the Lord. But if you are serving human beings that you serve, you are doomed to destruction. Surah to Sumurah, chapter 39, ayah kẹfà àyà keje àti kẹjọ àyà mẹ́ta péré tá a fẹ́ kànú ká tó wá bọ́ sórí ọ̀rọ̀ ẹ̀há pẹ̀lú àṣọ ọ̀lọ́. And we're reading from chapter 39, verse 6, 7, and 8 in the Holy Quran. Ọba ìbá tó gbọ́rọ̀ sí lẹ́nu, gbogbo wa tá a wà lórí ìjókòó yìí làá jọ mọ̀ bọ́ba yìí yẹ ká kọ́ tiẹ̀ ká tiẹ̀ ṣe bí ìgbà àti ẹ̀gbọ́n ti ń wí gbogbo àná làájọ fojú wa. Is it right for us to obey the commands of Allah? Let us listen reverently and hear it from the words of Allah in the Holy Quran. If it is lawful to serve Him or unlawful to serve Him, we shall surely know. Surah Zamro, Quran chapter 39, Min ayat to Sifta from verse 6. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون تبيرا ọlọ́wọ́ ọba ọba alápàtà ọba tó mẹ́ran kún yóò bá kú ẹran tiẹ̀ kò ní bu àyàmápá yóò yọ egun sétọ̀ lára ẹran yóò yọ ẹran sọ́tọ̀ lára egun yóò wá yọ òróró rẹ̀ kó ògbóló gíní kẹrin bá àdébùn jẹ. Allah Allah explain explicitly just like the butcher who know how to cut the parts of the body of the cow of animal the cattle when it's slaughtered and you put the the gore somewhere so that the don't mix with mix. ìwọ́n tó lọ́wọ́ bá rẹ̀ ò jọ lójú ìwọ́n bá ọ̀ka ẹlẹ́dàá rẹ kú ọ̀nà tó gbàdá èrè wà bọ̀. ó ní ọ̀lẹ́kọ̀ọ́kùn mi náà sì wà ídàtì ó ní mo dá yín ẹ̀yìn ẹ̀dọ́ èèyàn mi náà sì wà ídàtì látara ẹ̀mí kan ṣoṣo bá a ṣe pọ̀ tó ní ẹ̀yà bá a ṣe pọ̀ tó ní èdè tá a pọ̀ níyìran lórí ilẹ̀ ayé tá a wà yìí ẹnu ara ẹ̀mí kan náà la ti já sí. Allah created you all from a single soul, a single person, as you are many in strength, as you are many in color, as you are many in language, as you are many in nations, you are created from a single soul. Wá bọ́bọ́lọ́ rẹ̀ wò ó. Iye ẹ̀yà iye ìran, iye èdè tó wà lórí ilẹ̀ káwá lára ara ẹnìkan ṣoṣo láti jáde wá sáyé bóyá náà gbogbo ọ̀nà èrò ewò bóyá ọba tó sì àbí òtó sì yóò hàn sí ọ. And you should meditate upon it. We are created from a single soul as we are mainly in tribes in nations in language in color. Think about it. If Allah deserves your worship, you will surely know ẹ̀mí kan ṣoṣo náà ni ànábì Adam. bàbá ńlá wa nù. ó lábí ẹ̀pẹ̀ mọ́. àwa hmm. fi ẹ̀mí ìyè sí i. a fẹ́ sí i lára ó di olùyẹ ọkàn. zuma lẹ́yìn ìgbà tá a dá a tán ní olùyẹ tó ń sẹ̀mí nù. ja'ala minha zawjaha. àwa mú ẹfọ́ta rẹ kan eégún ha rẹ kan ọlọ́run ọba wa yọ ó wá fi ìkápá àtagbára rẹ̀ ó fi sọ́dí olóyè bíi tiẹ̀ ó wá ṣe olóbìnrin ó wá jẹ́ ilẹ̀ oko bàbá ńlá wa ànábì Adam ó jẹ́ àgbẹ̀. ẹ̀tọ́ ní rẹ̀ yóò máa gbìn sínú oko náà kó bá a lè mú èso wá sórí ilẹ̀ náà. And the seal Allah created us from a single soul. Our father Adam was created. Allah, Allah cast the breath of life in him and became living human. Allah took the one of his rib to make the woman and you see oh, her, it became, she became the fear We Adam planted the seed and the loins, we can see our we created from one soul. Obìnrin tá a mú jáde látara bàbá ńlá wa ànábì Adam. Ó ní ìyá ńlá wa nàní àwa o. Ó wá jẹ́ ilé oko. Bàbá ńlá wa jẹ́ àgbẹ̀. Báyìí lolúwa mi kírètì ọ̀nà tí wọ́n máa gbà wá sórí ilẹ̀ ọlọ́run lọ́wọ́ ẹ̀dá tó kù. kábíyèsí ọlọ́run. Allah created woman is white. here. That is the piece of land where he planted the seer in his loins. This is the way Allah created us. وَأَنزَلَ لَكُم مِّنَّ الْأَنْعَامِ Ọlọ́run lèmi náà ni mo dá fún yín ẹ̀yin ọmọ Ádámà. Nígbà tí mo kó e lórí ilẹ̀ tán. ó wá fojú wò ó ẹ máa jẹ tí ó di abẹ̀mí bíi tiyín náà tí máa parí láṣẹ rẹ̀ mi ò ní kà á mi ò ní bá yín wí ẹ pa wọ́n kẹ́yìn ó bá lè jẹ́ ni tí ó rí gbàdúrà lórí ilẹ̀ ọlọ́run tí mo kó sí. As Allah created you from a single person item and he created is like nature the white ear. Allah created for you and of cattle and are domesticated for you to slaughter them and it is lawful for you. وأنزل لكم من اليميام ẹ̀rí ẹran ọ̀sìn màálù jẹ́ kan. nínú ẹrẹ ọ̀sìn ràǹkúnmí jẹ́ kan nínú ẹrẹ ọ̀sìn tọ́lọ̀ ń dá wa agbo àgùntàn wọ́n kan àti òbúkọ wọ́n kan ẹsìn àti ìbáraká wọ́n kan ọlọ́wọ́ ní sẹ́mọ̀ níyàtà síwájú oríṣi mẹ́jọ ẹran. òní mo dá sórí ilẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ́ èèyàn aláàkọ àtàbò tàbí ìṣòro. Allah has sent them for sure head of cattle, eight and birds, like the goat, like the billy goat, like the sheep, like the ram, like the horse, like the donkey, like the camel. Allah created for you the cow and the bull. Allah created all these birds abí ọmọ tuntun abẹ́ ṣe ìkómọ àwa lọ ràgbò abẹ́ ṣe léyà ràgbò ara màálù kalẹ̀ abẹ́ ṣe ìyàwó ara ràkúnmí ara ràgbò ara màálù olúwa mi ò bá dá sórí ilẹ̀ kí ni tá a pàjẹ́. And when a new, born, a new baby is born, you buy a and you buy car when you want to celebrate uh, you have uh, marriage ceremony, you buy a ram, you buy a car, and you want to celebrate into Kabir, you buy a ram and you buy a car. If Allah did not create the head of cattle, what will you buy and slaughter? Ọlọ́láwọ̀ ẹran wọ̀nyí ni ìwà abẹ́kẹ́ tẹ́ lórí ilẹ̀. Bí mo ṣe dá ọkọ akọ bẹ́ẹ̀ ni mo dá abo. Kábíyèsí ọlọ́run àwọn. la ọ̀nà tí wọ́n máa gbàgbóra wọn. Ẹ wá wo ọ̀nà táwọn náà ń gbà bímọ sórí ilẹ̀ kó má bàa tán o torí ìtàwá yín ni torí ìtèmi àtìlẹ́ yín ni bọ́ba náà bá wá tó sìn bọ́ba náà bá tó sìn yóò sí wọn náà bí ọjọ́ kò sí. Allah sent down a sure, a it's of counsel. And it does not want them to cease to be in existence on the surface of the earth. That is the reason it made them to multiply and, and their fruit grow. And it created them in pairs, male and female, so that you may have abundant. fáwọn aya wa tó bá fẹ́ bímọ. ẹ̀wọ̀n irú ìgbọ́njú tó ń rí. aláwọ̀ irú ń bẹ lára wọn lákòókò náà ń bẹ lára àwọn ẹranko. àwọn náà rí ìgbọ́njú ká tó bímọ. àwa ń pa ọmọ tiwọn àwa ń ọlọ́run kà á kẹsẹ̀ fún wa. yìí bá wá tó èsì arábìnrin mi táwọn ilé bá tó èsì when they want to be delivered of the baby, they feel the pang of pain of birth. You can see, so also the animals, they feel the pang. You can see uh, Allah deserves your worship. Everyone, the tó wà lórí jíìmù, ọlọ́run wa ni mo dá yìí dúró. Ó tún fẹ́ fi ara wa hàn wá. <laughs> Yàgìlúkùkùn, fèbùtù ni mùá, ó ní mùá ti kùn ó ní mo dá yín lẹ́dàá ẹ̀yin ọmọ ádámà àdéhùsọ̀lá àṣọlẹ̀sọ̀lá mo dá yín sínú ìyá yín inú bá wí ní inú ẹ̀rọ ibẹ̀ lèmi gbà jáde ibẹ̀ náà ni wọ́n náà gbà lórí ilẹ̀ ṣé nígbà jáde ń bẹ̀ tán sọ orí ṣe tó kábàtà sọ orí ṣe gàgbà ìwò torí ṣe ń tẹ̀lé girigiri inú ìyá rẹ̀ náà bá lórí ilẹ̀ ọlọ́run. Allah creates you in the womb of your mother. See you, your chance. See you, you're robust, you're handsome, you're beautiful. You can see how Allah created you in the womb of your mother. Allah brought you to life. That's wàá dá ilé dáa kọ́lékọ́n mìmbáàdì kọ́líkì mo wá dá ní ẹ̀dá lẹ́yìn ẹ̀dá kábọ̀ sọ̀rọ̀. وتبارك الله má kọrin má kọrin ìbùkún ni fún ọlọ́run ọba tá a lè rí mú rẹ̀ ọba tá a lè rí bíkíbi. Allah created you in stages upon stages, gradual creation. Excellence is Allah, the, the creator. Ẹnu ọgbẹ́ èyí èèyàn tó wá bí àwọn àbá àwèrè lẹ́ ń tẹ̀lé àwọn àbá àdìbèrè lẹ́ ń tẹ̀lé àwọn ọ̀tá ọlọ́ọ̀lẹ́ ń tẹ̀lé lẹ́yìn. You who attend this ceremony, I told you the manners you are following, the mentally deranged. Kọ́líkan mi ń bá àdé kọ́líkin. Bó wá dá ilé ìdá lẹ́yìn ẹ̀dá. Kí ni ìtumọ̀? Gbà tí mo dá ẹ̀dá sára bàbá ńlá wa Ádámà. Èmi ni onikunmu òun náà ní ń pè ní àtọ̀ ó wá fi sí kòkòrò bí rẹ̀ mo jẹ́ kó pamọ́ bá eighty láti lọ ti wa lẹ́kọ̀ọ́ ìyá ńlá wa àti bàbá ńlá wa tá a ara wa tí nǹkan tó fi sára tàwa ọkùnrin àti nǹkan tó fi sára àwa obìnrin táàbù mú ẹ̀dá mi wá sórí ilẹ̀ ọlọ́wọ́ bá. Allah created us in stages one after another. You could see how Allah kept in the line of Adam the sperm just like the mongoose look like the sputum. I can see the sperm. Allah brought us to this now. With the sperm, you can see her. Allah taught us how to meet one another so that we procreate. خلق من بعد خلق ó wá latọ. yín látọ̀ bàbá ńlá wa wà á súnmọ́ ìyá ńlá wa nínú àwa wù àtẹwá jáde lára rẹ̀ omi ẹ̀gbin omi gbọlọgbọlọ àwa jẹ́ kí omi kan máa jáde lára ti nínú ahụ náà ìyẹn jáde láti ó kàn gbá rẹ̀ wo kà ń bẹ̀ ọlọ́run ni omi ti ń jáde lára omi tí ń jáde lára àyàwó ọlá ni mo pa á pọ̀ nínú súrátù lè zà mo rò ó papọ̀ kó wá sọ pé ìlú ènìyàn Allah makes the semen, the discharge from men and women together to make a man. Khaliqa min ba'di khaliqi. Mo wá pa àṣẹ fún àtọ̀. Èyí tó jẹ́ omi ẹ̀gbin tó jẹ́ omi gbọ̀nlọ̀gbọ̀nlọ̀ láàyè ibi tó wà. mo ní kó yí padà kó di ẹ̀jẹ̀ rí gidi. àṣà mi ló gùn ún wá sọ àtọ̀ di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dídì ó tún wà ń bẹ̀ mo tún lo ìkápá mi lórí rẹ̀ ló wá di bá sí ẹran bí rẹ̀. Allah send us prayer for Jesus. And afterward, with his power, he turned the Benjib to leash like flesh. Ẹ̀dá lẹ́yìn ẹ̀dá nù. Gbà mo wá dá wọn bẹ́ẹ̀, mo wá fi ilẹ̀ bẹ́ẹ̀ lọ. Látara ẹran bíbọ̀ tó wà, ibẹ̀ ni mo tàṣẹ ẹ̀mí ti gùn ún, ó wá yọ egungun. Mo yọ egungun jáde látara ẹran. Tàbí ìṣòro. Wọ̀sẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ gẹ̀lẹ́ o. Àwọn ẹ̀rọ ìgbìyànjú kúlù fún ọlọ́run. alhamdulilayi. ọba tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí bó bá tó sìn bí ò bá tó sìn gbogbo wa náà lájọ lájọ tó ti bọ̀. Allah created you in the womb of your mother and stages one after the other. When it comes to flesh, Allah forms the bone from the flesh. I can see how Allah creates you gradually in the womb of your mother. We can see Allah is an excellent creator. If Allah deserves your worship, you will surely know. Ọlọ́run ní dààmú dàtọ́ bẹ́ẹ̀ fíṣùlù máa ti ń zàlá sí. Mo wá jù sínú ìkòkò mẹ́ta. Àwọn ẹgbẹ́ rẹ̀ ó jù sínú ìkòkò mẹ́ta ẹ̀rí àtọ̀ ibi tó ti jáde wá inú òkùnkùn ni. ọlọ́run àgbà ti ń jáde ara àmọ́ ọlọ́run bó bá wá jáde inú ọ̀lẹ́ obìnrin tí ó jáde sí inú òkùnkùn ni. bọ́mọge bá tún wá jáde kú omi bẹ́ẹ̀ tó bá jáde sórí ilẹ̀ inú òkùnkùn ló jáde sí. àwọn àgbọ̀ ọ̀rẹ́ kò rẹ̀ kò mọ́ra rẹ̀ kò mọ bí ó wà. ẹ bá Allah created you in the womb of your mother. Stages after one another, you see this sperm. It's comes from the darkness. You can see when going to the womb, that is another form of darkness. I have the core, the membrane, that is darkness, the origin is darkness, and it is brought to life. ذلكم الله. èmi ọlọ́run ọba tí mo gba ọ̀nà yìí dá yín tẹ̀bi wá já sí olóyè lórí ilẹ̀ rọ̀bùkùn èmi lolúwa ọba yín o. Such is Allah your Lord. Allah who created you in the womb of your mother, who brought you out. Allah is your Lord and Allah is your God. Allah mi tí mo gba ọ̀nà yìí mú yín lórí ilẹ̀. Tẹ̀bi wá ń sẹ̀mí tọ́ ọ fi mọ̀ pé yẹ kó ọra lẹ̀ tọ́ ọ fi mọ̀ pé yẹ kó ọkọ́lé tọ́ ọ fi mọ̀ pé yẹ kó ọfẹ́ yàwó tọ́ ọ fi mọ̀ pé yẹ kó ọbímọ tọ́ ọ fi mọ̀ pé yẹ kó máa ṣe nǹkan mèremère lórí ilẹ̀ hmm. èmi ọlọ́run ló wà báyìí. Allah is your Lord, Allah is your God, Allah is your cherisher who brought you to this land and you know it is your right to buy a piece of land It is your right to build mansion for yourself. It is your right to you SUV car. And you are doing things that are good. And it's by the permission of your Lord who brought you to lion. Allah is your Lord. Allah is your God. ó wá ní tèmi nìkan ni ọlá àtàgbára kò sátara kan bì kan kò sí ọlọ́lá kan bì kan nínú ọlá ọwọ́ mi mo ti fún ọ níwọ̀nba díẹ̀ hmm. èmi lalákòóso ìjọba ayé àti tàbíkíámà ẹnìkan ò bá mi nípìn bẹ́ẹ̀ gbogbo ń tẹ bá ladúrí àti ń tẹ bójú àtẹ̀yìn tẹ bójú nìkan náà kò kàn ní ìgbẹ́lọ́ nìkan. Now to Allah belongs all dominion on the surface of the earth. To Allah belongs the authority. Allah is the king. Allah is the ruler. Allah is the owner of all things you are. Whatever is bestowed on you is the permission of Allah. Allah has everything. Allah is overpowering. Ọlọ́run bá wá ń fọwọ́ sọ àyà ara rẹ̀. Ó ní láìláha. Ó ní kò sí ọba kan. Láìláha kò sí aláṣẹ kan láìláha ẹ lè rí alágbára kan láìláha ẹ lè rí òní tó níyí ilé òwúwà ayàwó ní nìkan náà ni. And there is no any other God but Allah alone. There is no creator except Allah alone. There is no any other Lord except Allah alone. There is no that has power except Allah alone. No one owns you except Allah. Ọ̀rọ̀ gbọ́dọ̀ ọmọ wa sọ yẹn bẹ́ẹ̀ lórí àdúgbò ẹ̀kọ́. Ẹ̀ẹ́dẹ́ sáàrí rẹ́rẹ́lá mi, sáàrí rí alágbára mi lẹ́yìn tiẹ̀, sáàrí rí apàṣẹ wàá kan lẹ́yìn tiẹ̀. Ó wá wo ọ̀rọ̀ tó sọ tẹ̀lé. Ó wá ní fàánà, ó ní báwo ló ṣe wá jẹ́ fàánà kí lẹ wá rí fàánà kí ló ṣe ẹ̀yìn ẹ̀dẹ́ èèyàn tùsùrù bùnà tẹ ẹgbẹ́ òfin mi dá tẹ ṣẹ́ nípadà fún mi. Àwọn you do not have any other God except Allah, not any other Lord except Allah, no one owns the dominion on the surface of the earth except Allah, no one has the authority except Allah, no one has the power except Allah. Why are you deluded away from the truth? Why are you turning away from the path of Allah? Àní kí lè rí? gan Sẹ́mi ọlọ́run mú ìdájọ́ òní wá tẹ́ sẹ́ni kò mí ìdájọ́ náà. Bẹ́ẹ̀ olú ẹ̀ ní pẹ̀lú ah, And what are you thinking about? Why should you turn away from the way of Allah? Allah has brought his law. Why do you reject the law of your Lord? Aya keje. Aya seven verse seven. Intakuru fa inna Allah ghaniyun ankum wala yarida li ibadihi kufra wa in tashkuru yaridahu lakum wala taziru waziratun wizra ukhra. Allahu akbar. Thumma ilayya marji'ukum. ثم إلى ربكم أرجوكم فينبئكم بما كنتم تعملون àtẹ̀yìntẹ́ wa bá wa ṣayẹyẹ ẹ máa gbọ́ tí kùránì wí ó làwọn àbá ka imọ́lé wọ́n ní àlàájá sọ kalẹ̀ ọ̀rọ̀ màálù ọ̀rọ̀ ewúrẹ́ dúdú káàdé bá a sọ kùránì kalẹ̀ fún ọ. arábìnrin mi máa gbọ́ arákùnrin mi tó wá níbi tó wà níbi látòkè òta máa gbọ́ tí kùránì wí sí táwọn àbá yín pè é fún mi. Gbogbo bá máa tó bá jẹun tí wọ́n gba di àtúntẹ́tẹ́ yẹn lọ́wọ́ yín wọ́n náà farabalẹ̀ ọmọ gbẹ̀gbẹ̀ Àwọn orúkọ from the Holy Quran who see the malice they come to your house and they say they want to reveal Holy Quran, they want to send them the Holy Quran and you have to buy a ram, a goat, a black, a black ram. I can see they want to slaughter it as a victim, but I tell you, if, uh, if really they need to buy the ram and send down the Holy Quran, they will surely know what we read and listen attentively to the words of Allah. ọ̀nà tó gbà dá wa tá a fi lórí ilẹ̀ ó ti ṣàlàyé tọ̀ ẹ wá gbọ́dọ̀ tó wá sọ tẹ̀lé. ó wá ní lẹ́yìn ìgbà tí mo gba ọ̀nà yìí dá ayé tí mo lè ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lórí ilẹ̀ tẹ́ ẹ bá wá ṣẹ́rí kò sí òfin mi tẹ́ ẹ bá ka ọ̀rọ̀ mi kú tẹ́ ẹ bá ń fojú rénè ìdájọ́ mi ẹ wá ń lo ìfẹ́ inú ara ti yín dípò tí mo pa yín láṣẹ. lórí wa ní íńtákìfúrú tẹ́ ẹ bá ilé kọ̀ fófin èmi tí mo gbé sí yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá ilé sa ìgbàgbọ́ sí èmi ọba tó gbé ìdájọ́ mi lé yín lọ́wọ́ tẹ́ ẹ bá sì ní mo ṣe pa láṣẹ mi. Yeah. Allah has uh, explained explicitly how you a creator. And you see, Allah says, if you, you reject faith in Allah, if you do not obey the commands of your Lord, ó dẹ̀ jẹ́ ìlànà yẹn díẹ̀. Wàá ń dá ń dági fúru yẹn. Bẹ́ẹ̀ ọba yẹ ṣe sì náà. Ọ̀dọ̀ ti gbẹ́gbẹ́ náà wò fẹ́. Bẹ́ẹ̀ ọba yẹ jalè, ọtí gbẹ́gbẹ́ náà wò fẹ́ tọ́ yé pààyàn ọtí gbọ́gbọ́lọ́ wò fẹ́ yé gbowó èlé ọtí gbọ́gbọ́lọ́ wò fẹ́ yé ta bàbá ọtí gbọ́gbọ́lọ́ wò fẹ́ yé mutí àmúṣubú àmújọ́gbò ọtí gbọ́gbọ́lọ́ wò àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. If you reject faith in Allah, that means if you persist in sin You do not withdraw yourself from idolatry. You do not withdraw yourself from fornication, adultery. You do not withdraw yourself from gambling. You do not withdraw yourself from collecting usury. You do not withdraw, withdraw yourself from carrying out family planning. You are killing your children in the name of family planning. You gamble and you drink intoxicating liquor and you should commit abortion. All these are evils. Tọ́wọ́ bá wẹ̀ bí arúgbó. Aba ọwa abọ wà nínú ẹgbẹ́ ṣùgbọ́n abọ wà nínú ẹgbẹ́ àwọn ọba ìwọ ni lọsọọsọ gbèrè ìwọ wọn náà ni bó bá dìde eléégún ìwọ náà lọmọ ọlọjẹ ẹnjákìbúrú tó o bá kọ fún tí mo pa á láṣẹ pé ọ̀ọ́dún lórí bọ́ mi yà lọ́wọ́. Cult members, you among Oshogbo worshippers, you among Awapa worshippers, you among those are worshiping the river of Osun, worshiping mountain, Alasan, Igorojepe, and Allah. Fàyín Allah. Ọlọ́run ní dájúdájú èmi ọba tí ń sọ̀rọ̀ yìí. Ọba sọ̀rọ̀ sẹ́lẹ̀ mi èmi sọ̀rọ̀ tèmi dànù bíi ti yín ẹni tí bá ti sọ tó bá ti jáde lẹ́nu mi àṣẹ ti gò bí ọba ti rú èéfín náà ọ̀dẹ nìyàwájú mi. Allah is the Lord of degree. Whatever Allah has is the law. If you transgress the limit of law, you are bound to be destroyed. Ó wá ní kò ní yú ànkù. Ó lè mi ọ̀rọ̀ jù lọ. Ǹjẹ́ ìmọ̀ tí wọ́n rẹ̀? káwá ní bí mo ṣe dá yín ní ọ̀pọ̀ yanturu kí gbogbo yín wá kọ tèmi ọlọ́run pé àti ẹ̀ ṣe é kó wá ṣe èmi ọlọ́run láì rojú kí n máa wá rò pé kí mo wá dá wọn ará bíi sí ní ìsìn ká ní mo bá mọ̀ pé àní ìsìn mi ni n bá lè má dá wọn o ọlọ́run kò sí bèbè ọlọ́run. If you take faith in Allah, Allah is free of all your needs. Allah is free of all wants. Allah does not need you if you reject faith in Allah all of you band together to reject faith in Allah. Allah is independent. Gòní yóò ànkùn àní mo rọrọ̀ dùn yín lọ. Kí ni mo fi rọrọ̀? Àwọn màláìkà kan ti wà. Wọ́n ju gbogbo ayé lọ láì mọ iye ọ̀nà. Àwọn èmi nǹkan míì tá ń ṣèkọ́tẹ̀ ìlú ọlọ́ọ̀nìkan. If you reject faith in Allah, Allah has no need of you. Allah is free of all needs. Allah is free of all wants. Allah is independent of your service because Allah created angels who are serving Him before you were created. Ó lè jẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀yìn ìbẹ̀rù wa. À ń sin náà ni àbó ní í sìn wa. Sáwa la ń sin náà àbó ní í sìn wa. Òun sìn wa ni. Ó dájọ́ tó pé àṣìí tá a bá sìn ín ni ànírẹ́ nìkan bá a ṣe gbọ̀ pé yìí kó wá kí rákàtì mẹ́rin kó mọ̀ wá lóun kàkà lórí ìwé tó fi parí rẹ̀. sọ wá sínú ọ̀sìn ọ̀sìn ààrẹ nù onísìnwá kí ni túmọ̀ pé ń sìnwá owó owó ìwà tiwa tá a wù kò dẹ̀ wo ìṣesí ọwọ́ wa tó bá wù ẹni lẹ́nu kájí ó sàpò lórí ibẹ̀ ẹ bá gbé lóòsì. ọ̀dà akẹ́kọ̀ọ́ yẹ kó sàpẹ́rẹ́ ẹ wo omi tó kó sí kòkò bí wa tó bá jẹ́ pẹ́lú àbí máa jẹ́ kó tán tẹ̀lé ní èsì tánúgbójú ọdún sígbà tá wà yìí yóò sì máa bẹ lórí ìwé náà. I can see uh, Allah is the one that is saving us. We are not saving. Allah. You can see it when you stand up to observe rockets in salat. You see, you are distracted by thinking about worldly affairs. That means Allah is serving you because Allah provides for you all your needs. Allah does not think about your transgression. He provides all your needs. Think about the spend Allah put in your loin. You still, it is still there. It is not exhausted. Many years you are still living on the surface of the earth. ọ̀nà tá ń gbà á lórí fa títẹ̀ ọdún sẹ́yìn òwe lè máa lo òbíye lè wà lórí ilẹ̀ ọlọ́run ọ̀nà tí ń gbà á lò ó òun lò nígbà téèyàn ń bomi òbí ó sanwó ni láàrin ọ̀sẹ̀ oníyẹ obìnrin ti ń bá lò láàrin oṣù oníyẹ obìnrin ti ń bá lò káwá tó sọ láàrin ọdún ẹ wá rí ọdún tó lò lórí ilẹ̀ ọlọ́run bá òun ti sọ pé mi ò dò tó bá jẹ́ pólúwa mi ni kó máa tán lójijì àlọ́ mú ọgọ́jì ọdún tẹ́lẹ̀ mi sì wà lórí ilẹ̀ tí ó ti tá gbogbo ara ló kùn máa gbé kiri orí ilẹ̀ ọlọ́wọ́ bá. Àwọn síwà the blessing of Allah what Allah put in your loin Allah does not make you to come to an end to, to be extinguished you can see her. Allah make you to continue to be flowing in your loin. Allah does not want you to cease to, uh, to come to flow in your loin. That is the reason you still have it there because the way you are using it and you abuse it, then Allah continue to, to give you the blessing. وَلَا يَرْضَى لِعِبَادِهِ لَكُفُرًا ọlọ́wà ni mi ò ní yọ́nú sí yín o inú mi ò ní dùn sí yín iye ẹ̀dá èèyàn iye ẹrú mi nù tó bá lè kọ̀ fẹ́fì mi tó bá kọ̀ fẹ́sẹ̀ mi tó bá gbé òfin mi tán tó tẹ̀mí dànù mi ò ní dúró sí ọ ọ̀nì báyọ̀ nù mí pàdé ní ayé kátó wá sọ pé ní àlùkí àmà. alájírí àmà rẹ tí yà olúwa mi ò yọnu sí mọ́ ìṣòwò yóò dáa ìrìn ẹsẹ̀ yóò dáa èrò ọkàn yín sọ́nà ọba yín kò dáa kátó wá sọ táwọn tó ń sọ̀rọ̀ rẹ̀. Allah does not lack ingratitude from you people if you reject it in your Lord. Allah does not please with you because you are thinking evil against Allah. Even your fellow human being, you do not think good of them. that you wọ́n ń pariwo pé ìjọba ò dáa, ṣé ìjọba lójú mi ò fẹ́ nìfọ́? Tọ́ọ̀bì dáyà láyà lọ́bẹ̀. Ọ̀gá ni pé ìjọba ò sùn. Ọkọ̀ ọlọ́kọ̀ ló gbé ọ lò ṣèjọba ló ní kọ́ ọbẹ̀ èèyàn lórí kọ́kọ́rí rẹ̀ sápò kọ́ ọbẹ̀ fi ṣògbó owó tó wà pariwo ìjọba ṣèjọba ló ràn nírú ẹ̀. nǹkan ò tí ì wọ́n o ṣẹ́ǹsì nǹkan dánilé máa ju ẹ̀ ń rí sùúrà ẹ̀ ń rákàdé rà ẹ̀ ń rí ráìsì rà ọkọ̀ yẹn dání ọ̀nà yìí jẹ́ àbúrà ọ̀nà wà máa tẹ̀lé wọn ọ̀nà wà kọ̀ ìwọ̀n nǹkan ìwọ̀n ṣé bọ́n pé dání ọ̀hún sì rí ìràwọlé ọmọ àrùjọ pé àgbọ̀mọ̀ wa wọn lè sọ wá kò sówó lọ́wọ́ rẹ̀ lọ́ọ̀bì tí nǹkan bá wáyé rírí tẹ́ẹ̀bẹ̀ àmọ́ ẹgbẹ́ wọn lè lo oṣù méjì sí mẹ́ta lórí ìyẹn ọlọ́run láàrin tẹ́ẹ̀bẹ̀ káwá òbí ẹ̀ wà sẹ́lẹ̀ ẹ̀bẹ́ lọ́wọ́ mọ̀ ìgbà yìí lè ó pé ó mọ̀ bàbá ìgbà ayé àsìkò yìí lè ó. ẹlẹ́yìn ọ̀gá ọlọ́run lọ́lọ́run mọ́ àṣírí orílẹ̀ òjò ọba. I see Nigerian people, we are complaining every now and then that the government are not doing well. Did the government show you the brother where your commitment and brutality? The government said you should kidnap your fellow human, you slaughter them and sell them part of their body? Because here, you are inviting for yourself punishment of law. I told you, you complain that the price of goods and services are horrendously expensive. But I tell you, it is not expensive at all. The time is coming, you have money, you will not see the things to the because of you will not see the buy. That means Allah has come with his punishment on you. You will surely know when Allah comes with his vengeance, you recognize the goodness of Allah. Bẹ́ẹ̀ bá yọ pé ìjọba ọ̀dà ìlú ọ̀dà ẹgbẹ́ tẹ́lẹ̀ gẹ́ má bá yọ mẹ́. Ẹlẹ̀ nílùú òṣùwọ̀n. Ẹgbẹ́ tiẹ̀ mú kẹ́ má bá yọ mẹ́. Ẹsìn nílùú òṣùwọ̀n ẹ̀rọ kílọ̀bù oríṣiríṣi bẹ́ẹ̀ bá dé tí òkun ní Sunday ẹlẹ́wọ̀n táwọn ọlọ́lá ń náwó èrò ọmọdé àbí ọmọ sixteen years ló gbé sábẹ́ ẹ̀sìn nígbà òsùn à bẹ́ẹ̀ni wà ní bá dé ní lójú ara ilé ní tẹ̀tẹ̀ ló gbádùn kankan lórí ìgbésẹ̀. I complain that government are not doing well. I complain every now and then, but you persist in sin You visit the beer parlor, drinking and tasting dirty liquor, committing matter brutality, and you go to the beach, you commit a lewdness by the beach. That means you are doing evil before your Lord. But Allah will surely come on his vengeance. Ẹ̀rín tó ló wà ní mú wá sí Nàìjíríà yìí, ó ń kì wá ń lọ ni. Àwa tí wọ́n ń kìlọ̀ fún àgbọ̀ kìlọ̀ àwọn tí ń fẹjọ́ wa sọra wa àárí rò àwọn àrètí pé bí àwọn bá dé kó dé nígbà tí ẹnìkan gbé pé ọ̀run ń yàbọ̀ oníkì sọ̀rọ̀ ẹnìkan òun wá ní bí wọ́n ti ń yàbọ̀ òun kò rí sá ẹ dákun pé ní ògbórí rẹ̀ pamọ́ sí bẹ́ẹ̀ òun bá yàbọ̀. Allahu Akbar. Allahu Akbar. Allah is warning us what to experience and hardship upon hardship. It is warning from Allah. But when Allah comes with punishment, we surely know You will see her. Every one of you shall surely be affected when Allah comes with the vengeance. Ọ̀rọ̀ tọ́lá wa sọ yìí ẹ̀yin ìgbẹ́ olúwa ṣùgbọ́n tó ẹ̀ dákú. Ẹja tẹ̀lófin. Ẹ̀yin ẹlẹ́hàá ẹ̀dá kẹ ẹja gbẹ́ òfin ọlọ́ọ̀bá mú ṣinṣin. Ẹ̀yin àbá ẹja gbẹ́ òfin ọlọ́ọ̀bá mú ṣinṣin bẹ́ẹ̀ni wà bá ní kó ìyá nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ tá a bá dúró dédé wájú ọlọ́run ní débí pẹ̀lú àṣẹ ọlọ́run jẹ́rìí ọba mi ní débí. I, I want you, my people, you members of Sumura, hold on tenaciously to the laws of your Lord, obey the commands of your Lord. When Allah brings the punishment on Nigerian people, it will not reach you at all when you obey the commands of Allah. Why ń já skúrú tẹ́ ẹ bá lè máa wá lòfin. Tẹ́ ẹ bá lè máa dá ọpẹ́ fèmí Ọlọ́run rí òfin mi lò. Ẹni tí ń dá ọpẹ́ fọlọ́run lẹni tó sábùn tọ́lọ́wọ́ ọba rẹ̀ ò fẹ́ ìwọ̀n lọ́dún pẹ́. Àtàjà tọ́ba lọ ń da ọpẹ́ ẹgbẹ́ ọpẹ́ tá a fi jẹun yà lọ ń da ah, tá a fi ṣòfò wájú ẹlẹ́dàá yà lọ ń da kàmẹ́. ìwọ́n tó máa dá ọpẹ́ tó lu àná tẹpẹ́ tí ó tẹ̀wọ́ gba ọpẹ́ rẹ òfin lọ lò àṣẹ rẹ lọ tẹ̀lé ìdájọ́ rẹ yóò ka ọkọ̀ láti pé ọ̀ǹda ọpẹ́ fọlọ́hùn látara òfin rẹ tó lò. Hmm. If you are giving thanks to Allah, you are grateful before your Lord. You be observing the limits of Allah. What Allah has made lawful, that is what you make lawful for yourself. What Allah has made unlawful, you make unlawful for yourself. That is when you are grateful before your Lord. Ọlọ́run tẹ ẹ bá lè máa tẹ̀lé òfin láti fi dá ọtọ́ fẹ́mi Ọlọ́run. Ọlọ́run yàrá òwúlẹ́kùn wọ́n wàá yọnu sí nígbà náà. Ẹ wàá rí dùnú mi nígbà náà. Ṣé ìyẹn lè ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí mọ́? Kàdùsù rẹ̀. ti tọ́lọ̀ wọlé sí ẹ ní lọ́nà wo ẹ bá bí gbogbo òde ṣe rí. kíjọba kó dìde lẹ̀ nísìnyí kó ní gbogbo ilé ọtí ọ̀fẹ́ mọ́ ẹ̀sọ́ iye oṣù tí ó lè lórí ìjọba náà. kíjọba kó dìde lẹ̀ pé gbogbo òtẹ́ẹ̀lì ẹ̀ máa wó lulẹ̀ ilé ìbàjẹ́ ni ẹ̀sọ́ iye oṣù tí ó lè lórí ìjọba náà. tó fi lé kú láì ní dúró èyàn ìbàjẹ́ ti kárí nàìjíríà ẹnìkan ò ẹnìkan lọ́wọ́ wò lórí ìbàjẹ́. And when you are grateful before your Lord, make love for yourself what Allah has made love Make unlove for yourself what Allah has made unlove Allah is pleased with you. If you want the pleasure from Allah, you have to stop out what you are doing and sins. You do not persist in sins. Let the government close all the beer parlor and let him close all the hotel and put down all the hotel and you see uh, how many days will he be there and it will be dethroned, it will be chased away. That is the dream of human being. They are grateful. That means if you cannot cease to commit sin, Allah will surely come with his vengeance. kíjọba kúrò dìde ńlẹ̀ lónìí. Kíjọba kúrò dìde ńlẹ̀ lónìí kó wá ní gbogbo àwọn ọmọbìnrin tá ń rí òòrò káàkiri ìlú yìí ẹ máa kó wọn ẹ máa dà wọn sẹ́wọ̀n ẹ sọ fún mi oṣù mélòó ni èlò lórí ìjọba tẹ́ẹ̀bí ní gbúrò rẹ̀ mọ́ ó dá gbogbo ilé tẹ́tẹ́ kíjọba kó dìde lẹ̀ lónìí pé gbogbo ilé adébútú gbogbo bàbá àjẹ̀bú ẹ máa wó lulẹ̀ òòfẹ́ má ẹ sọ Yéésù tí ó lè lórí ìjọba. ìdílé lẹ́yìn lóbi jáde yàrá dọ́wù lẹ́kùn ìyá àti ìyẹnu ọlọ́wọ́ ọba nàìjíríà rọrùn fún wọn mọ́. Arrogance here, if it is possible for the government to arrest all the women, those who are walking naked around the city, to arrest them and put them in, in police custody, you can see her. if you, the government should put down all the hotels and put down all the place where they gamble, I can see her. It will not remain there for some days. Allah, Allah will not allow them to do this. You can see her. They will still persist in sin. ولا تزر وازرة وزر Allah الله أكبر. kò ní irú tẹlómìí mọ́ tiẹ̀ ǹjẹ́ àmọ́túmọ̀ rẹ bàbá ò irú ẹrù ẹsẹ ọmọ ọmọ irú ẹrù ẹsẹ bàbá ìyàwó ò ẹrù ẹsẹ ọkọ ọkọ irú ẹrù ẹsẹ ìyàwó tó bá ní káńtà àlìkàmà ẹni yóò ẹrù ẹrù lèmi tó ń bá ń dẹ́sẹ̀ tó ń wọ ẹsẹ̀ ẹrù tó wọ ló ń dì fúnra rẹ̀ wọ́n bí wọ́n bá tó bá wúwo rírì bí ọmọ ọmọ tó bá ní dáńdé àríkè á máa ọ́ dàgbà rẹ̀ gbé yóò kó wá nílò fún láti dágbé ó lè di túláàsì kan gbẹrù délé. Allah says no bearer of burden can bear the burden of another. The father cannot bear the sin of the son. And the son cannot bear the burden of the sin of the father. The husband cannot bear the burden of sin of the wife. The wife cannot bear the burden of sin of the husband. You can see uh, The day of resurrection, you cannot bear the burden of another, you bear the, your own burden. You can see it is not possible. That is the reason I tell you, do not amass for yourself burden of sin. If it is as heavy as a many store, you can carry it, you will surely carry it, no one will assist you. Súnmọ̀, ọlọ́run lẹ́yìn tó bá fayé lẹ́nu, lẹ́yìn tó bá kó láyé tó lo ìgbésí ayé rẹ̀ tán. Ila rabbikum marji'ukum, ọ̀dọ̀ olúwa ọba rẹ̀ tó lè sìn, ọ̀dọ̀ olúwa ọba rẹ̀ tó gbọ́rọ̀ sí lẹ́nu. Allahu Akbar ọ̀dọ̀ olú ọba rẹ tọ́ka fún lórí ilẹ̀ ọ̀dọ̀ rẹ láwọn adá padà sí. says in the end when you die we shall surely return you to Allah you fail to worship Allah you definitely disobey his law we shall surely return to, we shall surely be returned to Allah your creator. bọ́sẹ̀ ń bá a sọ̀rọ̀ ẹ̀sìn tó ẹ̀mí rẹ̀ lè bí ọ̀tá náà bọ́ ọ fúnra rẹ lọ́ọ́ ni ọlọ́run èmi sọ fún yín pé kò sí yà láyé wa wí ni ntẹ́ǹpẹ̀ níyà ọwọ́ lọ́wọ́ bá wa yìí ló wà kò sí yà dá wa yìí. I can see it. As you warn against prohibitions of Allah, your heart remain as hard as the bullet It things that you do not see the punishment of Allah. No one can punish you like Allah. فَيُنَبِيُكُمْ Àwọn afun yín ní ìròyìn. Kí ni ìtumọ̀ àá ṣàlàyé fún ọ? Bọ́ ọ ṣe rìn bọ́ ọ ṣe gbà á. Ibi ọ ti dá ọ̀rọ̀ ní kọ̀rọ̀. Ibi tí wọ́n ti ṣe ní gbangba àndàhàkùrọ̀. Ntọ́ ọ ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba rẹ̀. Àwọn aṣàlàyé rẹ̀ fún ọ bímọ kúntùn tá a mọ lúùnà iṣẹ́ ọwọ́ rẹ tó ṣe láyé tó ti padà dọ́dọ̀ ọlọ́run ọba rẹ lóun wà ní kìyàwó máa àwọn wọ́n lè ní sọ́nà àbáyọ fún ọmọ tó bá gbangba àlùkò àmà fà. Allahu Akbar. And shall surely be returned to Allah when Allah will tell you the truth of what you did in this Islam. Whatever you do in secret, Allah knows. Whatever you are doing in public and landlords, it will surely be informed before you know the day of resurrection. If you are doing evil, you know. If you are doing righteousness, you know. All this will be revealed to you the day of resurrection. Ẹ̀rọ àríbáṣe ara wa. Ibi èmi ń gbà lọ tí ń bá kò ní wáàsí ẹ̀ lè mọ́ ibi ìwọ náà rìn sí tó bá kò láàrin múmi àlè mọ́ ọlọ́run lẹ́yìn lẹ́yìn èmi ọlọ́run ó wá ní ìnáwó dájúdájú èmi ọlọ́run ọba yìí àdínú bíi sùdúrì ohun tó wà nínú báyà yín ńgbé wà nínú ọkàn yín ọlọ́run lẹ́mi ọlọ́run ọba yín kò pamọ́ fún mi gbogbo ẹ̀lòmímọ́ gbogbo ẹ̀lòmímọ́ ṣàlàyé fún ọba ọba ṣe. I could see as we're sitting here in congregation, we do not see the men of one another, but we can see uh, whatever we are doing. We cannot tell. Only Allah can tell whatever you are doing in secret. Where I go, when I finish the preaching, you cannot tell. Where you go, I cannot tell. But the day of resurrection, as Allah will surely reveal what is hidden in your breast, whatever is hidden to us will be revealed by Allah. وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نسي ما كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا ليتل عن سبيله قل تمتع بكبرك قليلا إنك من أصحاب النار كبيرا كبيرا ìṣesí wa lọ́nà fi Hawaii kàmíṣọ. ọjọ́ mi ò kì í ṣe é. Hawaii ẹ̀ wà kì í ṣe é. àlìkè àmọ̀tá ń padà lọ kì í ṣeré kì í sáwọ́ àdá. ẹ wá gbọ́. wẹ́ẹ̀zà mẹ́tàlẹ̀ ìnzánu dúró nígbà tá a bá fi aburú bá ayé ẹ̀yẹ ẹ̀dẹ́ èèyàn afọwọ́ ìnira gba ayé múnú ọ̀nà ọkọ̀ èrò tó ń gbà jẹ ọ̀nà ọkọ̀ èrò tó ń gbà mu àwa awábì ìnira mọ́ lórí ilẹ̀ kọ́fẹ́rẹ́ ń jẹ tààrọ̀ jẹ wàhálà kọ́fẹ́rẹ́ tọ̀sẹ̀ jẹ ọ̀ràn ọ̀tí ẹ̀fẹ̀ ní síta lẹ́mọ́ báyìí lọ́ọ́ nílò gbèsè ayé rẹ̀ bọ̀ ó wá já sí ìnira fún ọ. àlọ́gbẹ́ Allah says when trouble touches men you can see her during the time of adversity Allah is the one that touch you with trouble maybe you have reverse of fortune or you, you call losses in your business and you agree with paralytic poverty, it is from Allah. Wàzàmázàlì ìzánu dùrù. Àní nígbà tá a bá fowó ọ̀nìyàn gba ayé mú. Àlàáfíà ń bẹ lára rẹ̀ ńgbà kan. Gbàtà mú ìnira dé àbàìsàdá wọlé. Ọ̀tá ilé rẹ̀ kìíní lórí àìsàn. Hmm. Ọ̀tá ilé kejì ilé ẹlẹ́ẹ̀kẹta náà tún ṣẹ́wọ́ sí i pépele ń gbé mi lọ́wọ́ wá ń gbé ọ káàkiri ọsibítù ọwọ́ bẹ̀rẹ̀ pé ilé ìwé tún kù bẹ́ẹ̀ tí ì ẹ má wò mí rìn ọ̀dẹ́ ṣe ń wò mí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ rí wọ́n nílé méjìlá ti tà á nílé onílé olókùn ẹlẹ́yọ̀kẹ́ tà á. aláàgbẹ̀r aláàgbẹ̀r. ọkọ yóò ní ọdún débẹ̀. aláàgbẹ̀r. I can see when you are touched with trouble. and you are touched with illness. You had vibrant egg in the draw. Now you are touched with protected illness. And you see, uh, Now you capitalize one of your mansions. And you spend the money on the illness. Still, you suffer the illness. And you do not recover. I can see her uh, selling the second house does not make you to recover from the protected illness. Now you're bound to, to commercialize this, this last one. That means alákọ̀tìf with trouble ọ̀rí ipò tó wà tó ọba débẹ̀ bá gbogbo yìí ó dìde lẹ́nu abajẹ ada ada adamọ ẹlẹsẹ adaranki ẹ wọn dá agbé lẹ́nu sẹ àwọn afẹsọmọ ọdọ ẹni tí o tọ ọlọmọ orí àmàgbà ọwọ ń dé báyìí káàkiri ọfíìsì ọwọ àrùn ń dé dùkọ ọrùn hangogo ó wá jẹ ìnira fún ọ. Bismillah. I can see now. You had enemy position before. Now you are removed from the position and you should bear those who are your subordinate in the past. You are now under them and you suffer. Èyíkéyìí tá a bá mú wá bá yín ní ìlera. Dáàrọ́ gbọ̀hù. Èmi ọlọ́ọ̀bá àtàlẹ́ àtàrí òru èmi lẹ́yìn máa gbèmí ọlọ́run dákú gbọ̀fúnmi lálẹ́ àbí àdákú má jẹun kú báyìí má jẹun dàwọ́ ọmọ mi ilẹ̀ sáyé sàánú mi ọlọ́run jẹun gbádùn ìnira ipò. <laughs> Ah, you see, when Allah touches you with trouble, you cry unto Allah, invoking Allah every night and then. Oh Allah, please save me. Give me five hundred. I do not want to die now. I do not want to leave my children. That is the way you cry. Tó o bá wọ ọmọ rẹ lẹ̀, ìwọ la kọ́ ọmọ fún ẹgbẹ̀tẹ̀ òróró tán. Ọwọ́ ajẹ́ tálíkà Ìnira ti mú wọn fún wọn ìyá, ìnira mú wọn bàbá. Lọ́wọ́n. ọmọ yín wá ń yí lọ wá ń yí bọ̀ fún ebi bẹ́ẹ̀ ni à ń sunkún wọn náà wò wọ́n títí ọkú ẹkú ọ̀fẹ́rí rẹ ti gírí gbé ọlọ́wọ́ mọ́mọ́ jẹ́yà yẹn mí gbé. bó o ṣe láàánú ọmọ tó dọ́ọ̀dì ìṣìnàwá lọ́wọ́ kò sí lọ́wọ́ rẹ. ọlọ́pàá I can see now your are with poverty your grip with proper paralytic poverty you do not have the money to feed your children. I can see them, they suffer hunger in your presence and your cry, Oh Allah, save me, provide for me. You can see her uh, uh, as you pray. Now, Dáa rọ́bọ̀ ọlọ́lẹ́yẹ̀ yẹn máa ké pè mí bá a bá fọwọ́ ìnira mú yín lẹ́yìn kéyìí ọ̀nà tá a gbà fi múra mú yín èmi lẹ́ wà á mà èmi lẹ́ máa pè ẹ nílò kankan mi ma lọ́nà mi ní mu nípa ní mu ní ibàn ilé yìí gbogbo èrè ń yín ọ̀dọ̀ mi nìkan ló kù tẹ́ fi tì sí ọ̀nì rántí awo ọ̀nì rántí mulẹ̀ ọ̀ní rántí Abbas ń ṣe jálà bíi fún wa kódà ọ̀ní rántí wòlíì débi tí ọ̀rọ̀ ti pa sọ èmi ọlọ́ba iná ni ọmọ pè ọmọ pè mí kíkan ọmọ pè mí kíkan ó ń pè mí lọ́wọ́ máa sunkún ó ń pè mí lọ́wọ́ máa làágùn ọlọ́run ni mo rí ọ mo kọ́ ń tọ́ ń béèrè fún àmọ́ ìyá rẹ̀ ò tí ì dópin. máa dé gbogbo ìdópin ó bá tó kí wọ́n kọ́ lọ́wọ́ mi mú gbó mẹ́ẹ̀. The one from trouble touches man, it cries to his Lord, turning to him repentance. You can see her, it turns If Allah, it forget God, it care all the pastors Allah. Oh, we have been visiting in the port, it care all the malice and have been visiting in the port, it cried unto Allah. I could see her, while it was praying, it was waiting profusely, you could see her, that Allah says, do, you cannot beg me to do what I have not intended to do. I have the time for your adversity. When the time has not come to an end, I will not bring it to an end. That means whatever you say is ever Allah. But Allah has destiny over you, and the destiny of Allah must prevail on you. Ọ̀rọ̀ ṣe sí àwọn èdè èèyàn o. Ẹ̀rí gbẹ́gbà tó rí nira, Ọlọ́run ní pè Ó dẹ̀ gbé gbogbo àlámọ̀ yé rẹ̀ sí tí ó ọlọ́wọ́ ní súnmọ́ lẹ́yìn tá a bá mú ìlera rẹ̀ kúrò lò ìzà àwa ní ní mẹ́ta mínú àwa dá ìkẹwà padà sọ́dọ̀ rẹ̀ ebi ti ń pa ti ń pa ya ti ń pọmọ ó wá ti ń rí jẹ ó ti ń rí mu òun náà wá ti ń tọwọ́ ara rẹ̀ máa ra abẹ́ẹ̀kẹ́ wa padà bolo. alágbá alágbá. And when the time comes, Allah bestows back His own mercy on him, His own favor upon him. And now he has money to feed himself. He has money to buy anything. He has anything money can buy. Ẹ̀rí àárẹ̀ ti ń ṣe àìsàn tó gbèdè tó ìtàlẹ́kì ní ilé kejì. Abẹ́tàlẹ́kẹta ni ó ti tó ẹni mọ̀láyíkà ẹ̀ka ẹ̀sẹ̀ kúrò lára rẹ̀ ẹ̀ bàlábí ara padà fún. And the the protected illness is suffered, Allah gives him back the vibrant act. Gbàtí lé ẹ máa ń gbé kejì bàbá ṣèkó, àwọn tí ó wà á tọ́jú rẹ̀ ní à, ah, bàbá mà ti jókòó láàárọ̀ yìí ngbe tún pẹ́ díẹ̀ sí ìdọ̀sán bàbá dìde lẹ̀ fún ara rẹ̀. ọlọ́ni àlàáfíà ló dá agbada mi kó àìsàn kúrò lára rẹ̀. ó wá dẹni tí ń rìn jáde ó dẹni tí ń lọ ibi tó wù ú. òun náà wá ń sọ̀rọ̀ sọ pé àtàwọn ìgbà tó mi. tó I can see this who to take care of him they come they could see the father as sat there I can see her. and they could see all, the father is moving is working in there now the illness is come to uh, has come to an end now he's talking about the illness of the past i did not even know i would remain alive today You can see has given him back has given back the vibrant earth. The tó wà nínú àìsàn tó wà nínú ìnira ó lẹ̀ ẹ́ bá mọ́sálásí láàárọ̀ ẹ̀ bá mọ́sálásí lọ́sàn-án àbẹ̀sí o gbogbo yóò filẹ̀ sí mọ́sálásí lálẹ́ ni oní ò máa pọn mi oní ò máa bomi àlùwàlá oní ò máa tòrò <laughs> ẹ ẹ ẹ ẹ kò gbọ́ náà ń gbọ́ ni rárá kò gbọ́ náà ń gbọ́ ìnira tó ń wà níbì kan. Only one of our bá yẹn you know wájú And when it was touched with protected illness, people will see him in the mosque. They will be cleaning, they will be cleaning the mosque. They will be calling to prayer. You could see they will be doing all forms of activities in the mosque. You could see people think he had the faith in Allah, that it did not affect. But with a sovereign and protected illness, and that is the reason you could find him there in the mosque. aláìmoore làwọn ẹ̀mí èèyàn àmoore ọlọ́ni mẹ́sìá màkàna yẹ́díwù ilé ìmì nkọ́bùlù bàtà láti agbára rẹ̀ tán ó ti dẹni tí ń rí jẹ ó ti wá dẹni tí ń rí mu wọ́n ti ń pe òun náà lọ òkèṣàn òun náà ti fòye sí ní ẹ̀ńpúlọ́ọ̀bù fún wọn ọmọ rẹ̀ ti ń jẹ àjẹyé wọ́n ń jẹ àjẹsẹ́kù. bẹ́ẹ̀ láya náà ń jẹ àjẹyó wọ́n ń jẹ àjẹsẹ́kù eh, eh. násìyà ó ti wá gbàgbé máa ká ẹni yẹ́dìwì ilé ìlú gọ̀bùnù ọlọ́run ọba rẹ̀ ti ń pè ṣáájú ká tó kó ìdẹ̀kùn fún ṣáájú ká tó fi àlàáfíà sára rẹ̀ ó ti gbàgbé ọlọ́run ọba náà. And the sinner is recovered from illness now and has given back the weight. And now is invited to send occasions where he spent his money. to can see he forgot the Allah who he cried to before and if a forgot what he said in the past before his Lord. Bàbá ní Aláàjì ṣe kó rí. Àsìkò ìrúmọ̀ ti tó mọ̀ yá, a ní ẹ máa lọ wó bá yín. Bẹ́ẹ̀ mọ́sálásí ni ó wà lẹ́ẹ̀fì sí tẹ́lẹ̀. Bàbá ní Aláàjì àwọn ọmọ yá, a ní ẹ máa lọ pọ̀ òun ṣe nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ ni mọ́sálásí ni fc ń gbà tó wà ní àṣà. and the sinner when he said to when it is said to him alhaj it is time for sola he will say go i will meet you there when it's told the time for sola has come i will say i am doing something now i will meet you there but the time when allah touch you with illness we will meet him in the mosque. wàjà lè lè lárí àndáadáa. Tekbir. Ẹ̀rí sọ́sí àwọn èèyàn. Ẹ̀rí àìmọye wa. Gbàtó ti dọlọ́rọ̀. Ó ti dọlọ́lá. Ó ti ń jẹ, ó ti ń mu. Òun náà ti ń go káà ilé tó tẹ́ lọ́rùn ní ń gbé. Aṣọ tó tẹ́ lọ́rùn ní ń wọ̀ jáde. Wọ̀jẹ́ ẹ̀rẹ́ ni ilé ayé àndáadáa. Ló bá fi nǹkan ní ìṣòro kú pẹ̀lú Ọlọ́run. Tábìlì sọ̀rọ̀ ló bá wá nǹkan míì lẹ́yìn ọlọ́run tí ó máa sì tí ó máa pé ṣùgbàgbà fún ó ti gbàgbé ọba tó tó yọkọ nínú ìnira ló bá gbé káàró ìlú wọn ń gbèrò dàgbò ilé wọn àdìsẹ́ ni aláàjì sẹ́kọ̀ọ́ ni wọ́n ó ní mo wálé fírí náà ni wọ́n ní nínú agboolé wa ìgbé ìṣẹ̀ǹṣẹ̀ kan wà ń bẹ̀ kí ló dé tẹ́ ẹ bá ń rún àwọn nígbà tí ò sówó ẹ̀kú eégún bàbá rere gbàtí òṣèré ni òjá yà sí mọ́ yóò ní bí èlò làwọn lè ná táwọn lè fi ṣẹ́gun jáde tí gbogbo ìlú ó fi tí ìṣẹ̀ṣẹ̀ òfin ní parun tẹ̀míìr. I can see her. He forget what the ground and people before. Now you can see her. is set up rivals unto Allah. to Qusiyah now is committing idolatry. To Qusiyah in the past he was calling Allah, but now he has committed evil before his law because Allah has granted him with I can see in it his level of satisfaction and he raised the SUV become a next and a big mansion for himself. You could see and he goes to the family house in the in the town. And he asked them, What about the deity they worship here before? And the people will say, We do not have many money to celebrate it anymore. This is the masquerade of your power. I will demand that among the need to spend so that people will know how to when they want to celebrate the masquerade. Hey, yóò wá ní òun lọ sẹ́kọ̀ọ́. Ó bá dé tuntun bọ̀ òun bọ̀ wá ní padà. Ẹ ra sọ ti gbogbo yín wà, àárà yóò wà lọ kọ́ńpìnì yóò bu gbàǹkárá tọwọ́ nígbà bá ṣe eégún jáde yóò ra màálù kalẹ̀ àkóso àwọn ráìsì yóò kó dìde wọ́n bá dájú eégún yóò bá di ọyọ orí gbogbo ìlú máa kẹ̀kẹ́ ní ọmọ ìnáwó ẹnì ṣe ń kí Hmm. And we tell unto people, I will come next month, I will go to buy some fruit with them in the factory, and they buy food store, like some more pizza, like rice and beans, and they bought many things, and they bought car. You could see it, it took all this to the town, and they were celebrating, the, uh, uh, the masquerade and the people were dancing, they were drumming and they were eating, they were drinking. I could see her uh, and he made garment for the masquerade and he made garment for his own people. This is ungrateful. Wàjẹ́lẹ̀ lílẹ̀ yẹn dáadáa yóò wá fi ike ọlọ́ọ̀ba tó wà lọ́wọ́ rẹ̀ lẹ́bi bọ́lá ọba rẹ̀ wóró. And now, is set up rivals unto Allah with the word Allah bestowed on him yàrá yẹn wà wọlé awo aláhàgbà gbogbo ẹbọ ni ó máa ṣe gbogbo gbogbo ẹ̀sìn ẹlẹ́bọ ni ó máa tójú bọ̀ látara ìké ọwọ́ rẹ̀. Now he joined God members and is committing idolatry to seer. He joined one God and the other. Ọlọ́ni ní Yudira Ansabiri ẹ̀rí gbogbo ibi tí ń tójú bọ̀ yìí gbogbo ibi tí ń gbà lọ yìí. yóò wá sọ dẹni àlò kúrò lójú ọ̀nà tó lọ́wọ́ bá yóò sọ n'ibi ìṣìnà kúrò níbi ẹ̀sìn bá torí kò ní dé mọ́sálásí mọ́ ọlọ́wọ́ tó wá dá àmàlẹ́lẹ́sìn òdìjọ́ léyà tó bá ra àgbò tó ga bí èèyàn tí ń bá ń fà á a ṣé mùsùlùmí ni a ọ̀nìbọ̀ máa wù <laughs> I could see as as he drank one cup to the other. I can see as, as a lesson misled himself from the path of Allah and is misleading some ignorant from the path of Allah because he will not visit mosque anymore, he will not go to pray in the mosque anymore. But during the time of Eid kabir he will buy a giant drum. That is the identity that will proclaim itself as the Muslim. Allah wa ni di da nǹkan bọ̀ tọ́wọ́ da nǹkan bọ̀ lèyòdì yà oní èsì ọ̀nà kó lójú ọ̀nà tèmi oní èsì ọ̀nà kó nínú ẹ̀sìn tèmi torí ló pe ìgbàgbọ́ ọtí gbàǹgà mí ìgbẹ́ lẹ́yìn mi ọtí kó lórí bàálà ìgbẹ́ ọ̀nà tèmi. As he says, Apollos unto Allah has already misled himself from the path of Allah and misleading many ignorant people from the path of Allah ọlọ́run wa ní kúlí Muhammad sọ fún wa. ṣàlàyé búrú àwọn èèyàn bẹ́ẹ̀ tàmùtà àbí kùfùríkà sọrí ìgbádùn ọ̀rọ̀ mi ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kó máa fi gbádùn kó máa lò é bí kùfùríkà pẹ̀lú ìkọ̀tọ́ náà la ti ń bẹ lọ́wọ́ rẹ̀ máa fọwọ́ mi ń fìnẹ́sì ẹ̀ bọ̀ máa fọwọ́ mi ń fìnẹ́sì awo máa fowó èmi fìdí sí ọ̀ṣun máa náwó èmi fún Ṣàngó nítorí báwo ọ̀fi owó èmi dá lára lórí ìkọ̀tọ̀ náà kò ní ìlà ìwọ̀n bá ta díẹ̀ ló kù fún ọ lórí ilẹ̀ ọlọ́run. ọgbọ́n ọgbọ́n with wealth and enjoy a share of life. You should enjoy the disbelief. It is for a little while. They should magnify idolatry, magnify masquerade, magnify Shango worshiping, and should magnify worship of Oshun Oshoko. You should spend your money to magnify the idolatry. It is for a little while. Ẹ̀rọ wọn ló la Nàìjíríà. Bẹ́ẹ̀ bá dé òtẹ́ẹ̀lì míì, ẹ̀rọ ìbẹ́ ti wà ní ọgbà àlùjẹ́nà ni. Bẹ́ẹ̀ owó ìkẹ́ ọlọ́run ti ń bẹ lọ́wọ́ wọn, ìbàjẹ́ lọ́dún wù ní wa. Ọ̀nà ń gbọ́ra. I can see many wealthy people in Nigeria so no. where they spend money in the hotel, but as if they're in Jannah, and you see they spend their money in corruption. Ẹnẹ́gà ọlọ́ni rẹ̀ dá tí mo fi àdáwò bá tí mo fọwọ́ ní agbá ọmú tó ń pè mí tí mo wá dá ìkẹ́ mi padà fún ọ tó wá ń lo ìkẹ́ náà gba ọ̀nà <laughs> olórí mílíọ̀nù ẹnu náírì nínú èrè nẹ́lẹ̀ wa bí ọba ti tẹ ẹnu kápò láyé ọ̀là ń jẹ sínú ìyá ọlọ́run náà. When you are touched with trouble, you cry unto Allah. And Allah bestows back His favor on you and He spend your money and disbelief. Allah says you should enjoy for a little while. And when you die, you shall surely land yourself in hell. You become companions of the fire sọ abẹ́bẹ̀rẹ̀ rẹ̀ ha pẹ̀lú àṣẹ ọba tó ní wá Surat Al-Ahzab Surat Al-Ahzab Quran chapter thirty three ògbọ̀n náà adúgbò fún ọlọ́run alhamdulilayi rabbil alamin kí lórúkọ àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta Amina Isa Amina Abdulwahab Fatima Bakri ẹ̀rọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ tá a máa tọrọ lọ́wọ́ Ọlọ́run ni wọ́n ọmọ àrídùnnú ni wọ́n ọmọ tọ́lọ́wọ́ ọba dà ni wọ́n àwọn la wọn jáde wọ́n mọ Kùránì wọ́n sì mọ túmọ̀ láì sàtẹ́jáde sáwọn àfi ọ̀rọ̀ lọ́wọ́ bá wọn lẹ̀ láì bẹ́ẹ̀. I could see our daughters. They are good children. They are like very daughters. I perceive they have the knowledge of Holy Quran. Kọ́ àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ǹjẹ́ ẹ ti mọ̀ náà ni ǹjẹ́ ẹ sì ti gbọ́ náà ni ǹjẹ́ yìí náà lè kàtẹ́ lè tú ni àmọ́ pé bí ọtí ẹ̀rí lẹ̀ ń gbọ́ ẹ fẹ́ wọnú pírátíkà rẹ̀ báyìí kọ́nà kó fún yín ṣe kọ́nà kó wà yín kọ́nà kó padà lẹ́yìn yín àtàwọn náà inú mi dùn sẹ́yìn ọmọ yín púpọ̀ àdúgbò fọlọ́ fún yín. And you are daughters, you have the knowledge. I can interpret the Holy Quran, but I tell you, you are one in theory. Now you want to enter the practical. May Allah assist you here àwọn ọmọ ẹ̀ mójútó ẹ̀sìn látọwọ́ ọlọ́run wọ́n mójútó ọ̀rọ̀ ọlọ́run ọba látọwọ́ ọlọ́run wọ́n tún wá dé ọmọ tó gbọ́rọ̀ sọ́nà ọba wọn lẹ́nu alẹ́ ọlọ́run wọn bá sọ. I could see the daughters they are they, they consider religion waiting in their prayer and could see they practice the religion assiduously. ẹ̀rí bẹ́ẹ̀ ni màá kà síwájú àní àmì. anya awa 25 ti tí n bá fẹ́ ṣẹ̀ há kì í ṣerú àwọn ọmọ yìí náà kà á fún àwọn tó bá jẹ́ àjòjì tó fẹ́ ńlá máa fi ọ̀rọ̀ yẹn bá wí àádùn kọ́ wọn lẹ́kọ̀ọ́ sẹ́lá eléyìí àná ọlọ́ọ̀tì ni wọ́n bá. I can see that already came the pleasure of the Lord in their attitude, in their manner. Sura Gaza, Sura سورة العزاء قرآن chapter 33 من آيات 32 from verse 32 يا نساء النبي لستن كأحد من النساء إن تبيتن فلا تخدعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا تبير ẹ máa gbé ẹ̀yọ́ ọmọ mi ọlọ́ni yá nìza ànàbí yìí ọlọ́run ni mo pe ẹ̀yin ìyàwó ànábì Muhammad. sallallahu alaihi wasallam. ohun bá ti òjíṣẹ́ ńlá ó kà gbogbo àwọn ọmọ ẹ̀jọ́ rẹ̀ náà tó jẹ́ Ànábì Muhammad. Allah says, I called you wife of the prophet. Whatever is applicable to the wife of the prophet is also applicable to the wife of the believers. If you are sincere followers of Prophet Muhammad, لستن كهادم ọlọ́run lẹ́yìn ọmọ mi wọ̀nyí ìkan nínú yín dà gẹ́gẹ́ bí àwọn obìnrin tí ò sí lábẹ́ òfin ọlọ́run torí obìnrin tí ò sí lábẹ́ òfin òun máa rìn bí ìgbà tẹ́ tú ewúrẹ́ kalẹ̀ lórí ìsomi yóò jáde láì dágbére fọ́kọ rẹ̀ èyí tó bá fẹ́ dágbére yóò dágbére àrírí ìfọ́kọ yóò lè lo Èṣòdì ìyànà gbẹ́tẹ́ ń sì lọ Òṣogbo ni àdúgbò máa lọ Ìbàdàn yóò wà lóun fẹ́ sáré sódún gbẹ́sọ̀dì yóò wá gbàdí ẹ̀mí rẹ̀ fẹ́ lọ ọlọ́lẹ́yìn ò dàbí wọn tó láwọn obìnrin tí wọn ò sí lábẹ́ òfin yóò rẹ sọ mẹ́yà yóò máa bẹsẹ̀ rìn lọ lọ síìtì kẹta láì bójú láì borí láì wọ bàtà láì wọ pátá gan ìwé nìkan ní wà ń di yóò máa rìn bí ajáko lọ ọlọ́run lẹ́yìn ò dàbí wọn. Allah says you wives of the prophets you are not like any other women who are not under the law you can see them the determination from the husband to go to Oshodi, but they are going to Ibadan. That is the way they do. Tying the rappers are walking around the streets. You can see them. You are not like them ẹni ìjàkọ́ ẹtù náà tó bá wá jẹ́ pẹ̀lú ọmọ mi wọ̀nyí ìbẹ̀rù àti ìpayà ọlọ́run ọba ló mú yín tẹ́ ẹ̀bùbẹ̀ wọlé fọlọ́hùn kì í ṣe pé bàbá yín ló tẹ yín nípa kì í ṣe ìyá yín ló mú yín ní dandan ọ̀rọ̀ ọlọ́run ọba yín ló yé yín débẹ̀. Allah uh, says, if you do fear Allah, you have the intention to serve your Lord. That is the reason you want to be under a jar. Not for the fear of your father or mother, but for the fear of Allah. فلا تقدان بالقول بيان الله ẹ̀rí gbọ́dọ̀ ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu yín kò gbọ́dọ̀ láriwo lọ kò gbọ́dọ̀ láyé gbé Ọ gbọdọ pa rọrọ, ọrọ tí ó bá máa jáde lẹ́nu yín kó mọ níwọ̀nba ẹ má wà láàyè kan táriwo máa lọ gèrò táwọn èèyàn wà kọjá pé kí ló ẹ má jẹ́ kó sínú ọ̀rọ̀ yìí mo fà nínú wa. if you do fear Allah, do not be too complacent in your speech. Do not speak in an affected tone. Do not raise your voice to attractment to yourself. It is not lawful for you. Fàyẹ́sìmá lẹ́ni ní ìkọ̀rọ̀ bí ìmọ̀rọ̀dùn. Ọlọ́ni èrò obìnrin. Ọ̀rọ̀ ẹnu yín tẹ̀ ń sọ jáde yẹn. Ẹ̀ẹ́dáwọ̀ ọkùnrin tẹ̀ ń wò yìí. ẹ̀rọ àwọn tá a jókòó yìí ni ohun yín gbà míì ó lè mú kí àrùn sìnà kó wá sí ọkàn ọkùnrin tó bá ní sìnà lẹ́kùn ìgbà tó bá ti ń gbé ohun yìí yóò fa àrùn sìnà sínú ọkàn tí ń bá ṣe sìnà látàrí ti ń gbọ́ ti gbọ́ tẹ́ báyìí ẹ̀mí rẹ̀ ò ní fi máa torí náà lẹ́sẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ohun yín kó mọ ohun ọba láàyè ìjẹ bá wà. I do not be too complacent in your speech. Do not speak in an affected tone because there are some whose heart there is a disease of adultery or fornication. They will be moved with desire, chasing you about. Do not speak in an affected tone. Ẹ̀rí pé sinẹ́ fi iṣẹ́ ọ̀nà kan. Sinẹ́ ojú wà. Tọ́lẹ̀ kọ́lẹ̀ fún ọ.

ọjọ́ méjì ṣe bàbá ìyá ọmọ mi ṣe. kìí sọ̀rọ̀ àwàdà tó o bá yẹ ìwé díje wa yìí tó o bá yọ̀ǹdẹ̀ síwájú ọlọ́wọ́ bá ọkà bá mọ̀ bọ́ wáyé. I see you must not be too complacent in your speech so that the man will not be moved with desire and zeal. Uh, that is fornication of the eye. When you are looking at unmercifully, that is fornication of the eye. And that is fornication of the leg when you are moving towards it, towards her, to look at her beauty. You can see everything is written against, it is recorded against you. The issue of the character is not a mere play. You should take it weighty in your heart. Ẹ̀yin ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta, ẹ mọ bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run lórí yín. Wàkúlínà kọ́ọ̀lẹ̀ màrúfàn. Gbọ́dọ̀ ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu yín sí ọkùnrin míì kó mọ níwọ̀nba. Kó wà láàrin méjì, kó má mú ariwo jù, kó má rẹlẹ̀ jù lọ lẹ́yìn tí ò mú kí ẹni náà láǹfààní àti máa bá ń sọ̀rọ̀ síwájú àti síwájú. Màmá ń pẹ́ and do not speak in an affected tone and make your speech to be judged to be moderate and do not be do not be do not be do not be speaking in affected tone and do not raise your voice to attract men to yourself be moderate in your speech be just in your speech. gbólóhùn tó dáa gbólóhùn tó kà sí oní gbólóhùn tó mọ ní ìwà tó wá sí òun ọlọ́run pè mí gbólóhùn tó dáa òun lè ṣe é ṣe kó jáde ní tí ó gbèsè wá fún ọkọ rẹ ló wá bó o bá jáde ọmọ yóò padà ẹ̀yìn àǹfààní rẹ ò ní rí jẹ ọ̀nà tó ń dá sọ̀rọ̀ òfin ti yé wọ àlàyé dẹ̀ ti yé wọ lọ́wọ́ amọ̀nà tó ń gbà bá sọ̀rọ̀ tí ọkọ rẹ tèmi ní padà rọ́kọ rẹ gbé à òun lé lórí bóyá ìwádìí ìyàwó yìí ṣe sọ̀rọ̀. ìwé ìtọ́sí ẹ̀ máa láìsí ojú ìfẹ́ o tòun dà gbé sẹ́yìn ẹ̀ máa gbé bẹ́ẹ̀ lómi torí sẹ́yìn wọn gbé fún yín o hmm. màrú bàtẹ́lọ̀ ń sọ yóò wà láàrin méjì ni kì í ṣe jíjẹ́ fún abábádé ìyẹn ò tí ì la wàhálà lọ torí lẹ́yìn àgàgá ni wọ́n wà òun sì wà lẹ́yìn ìta kò rójú ìwọ náà rójú òwò ara nílẹ̀ jọ ìṣẹ̀fẹ̀ láàrin ìṣẹ́jú méjì ọ̀padà sórí ìjókòó rẹ̀ ló ń gbọ́. Ayanu lọ. You must be moderate in your speech and you be just in your speech. Do not speak in an affected tone, but do not shout at them because that man may be the customer of your husband. Do not drive them away, but be moderate in your speech. Be just in your speech. آية 33 verse 33 وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس هذا البيت ويطهركم تطهيرا تبيرا. ọ̀rọ̀ ọlọ́run ọba wa ọ̀rọ̀ àwọn ọba nàìjíríà ń bì kiri gọ́ọ̀mẹ́ntì ṣàdúrà káàkiri fáwọn olówó ẹgbẹ́ ntí Kùránì ń wí ẹgbẹ́ ntáwọn àbáwọ̀ yìí ntí Kùránì ń wí. And this is the Holy Quran, the revelation from Allah. You can see the eyeless. They carry the only Quran to the house of the wealthy people. They turn it to the book of prayer. Hear what Allah says in the only Quran. Àbá Nàìjíríà wọ́n sọ Kùránì dòwò. Wọ́n sọ Kùránì dòògùn. Wọ́n gbé ìrànlọ́wọ́ bá wọn wọ́n ń ta àdìgbà tó ń ta ìkú àtakọ́ people they showed I can see the malice, Nigerian malice. They have turned Holy Quran to the book of church. You can see selling the word of Allah like the pap and beans. Ẹ̀yin ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa wá gbọ́ ìdájọ́. Wàkọ́rí na bíbù yìí ti kú nà. Inú ilé ọkọ yín ni ẹ máa jókòó sí. Obìnrin ò kì í lo àṣà láàtù obìnrin òjì gbàtà júùdù lọ àwọn àbá yín nẹ́ta òrọ́ nẹ́ta olúwa níta ọ̀nà rẹ̀ mọ́ wọn lójú wà lẹ́tọ̀ àti kóyí lọ́sà látù wà lẹ́tọ̀ àti kóyí lọ́tà júùdù olúwa mi ò pa obìnrin kan mọ́kùnrin ní Islam àwọn àbá Nàìjíríà lẹ́yà rere àwọn èyí sẹ́tẹ̀lì jẹ lọ́wọ́ wọ́n kóyí papọ̀ mọ́ra wọn. Allah says you should stay quietly in your husband's houses. You women do not attend a salatu. Do not attend a Jew. You can see uh, the, the Nigerian malas, they do not have any right to mingle sexes together in the name of the Jew, in the name of Asalatu. You can see uh, the Nigerian malas, they do not have legal means of livelihood. That is the reason they commit error upon error. I mean, Uh, àwa níjọ ní àlùmẹ ìzàmà àyèmọkele àbẹwàsíwò adéòtí àmínà àbẹwàsíwò adéòtí ni ọlọ́dún lọ a ti sọ igi a ti sọ igi fún yín láàárọ̀ yìí ọjà ti gba owó ìfẹ́ rẹ pé mo gbọ́ mo gbà látòmí lọ ọtí kò nínú ẹbí ń sá bọ́ọ̀dà jáde ọgá yóò dání o ọ̀rọ̀ pé òun lọ sọ́dọ̀ bàbá mi kọ́ ọkọ rẹ̀ wá ní òsáyè kọ́ ní àti ti bá lọ ní ẹ̀dùn ní mọ́tò bẹ́ẹ̀ à ah! ó tẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ náà. ọlọ́gbọ́. àbílẹ̀ adé ti ọlọ́ni ọdún kò sí ilé ọkọ rẹ̀. I'm sure Amina Isa now your Amina Adeoti I should stay quiet in your quietly in your husband houses and you take permission before you go out the the the time has been the, the tie uh, the, the knot has been tied and the bride price has been paid. Mm-hmm. You must obey your husband. Take permission from him before you go out. Amina Abdulrahman ọtí kó you lónìí. Amina Abdulrahman náà ni. Abdulrahman méjì ilé ìgbàgbọ́. Bàbá ń jẹ́ Abdulrahman ọkọ ń jẹ́ Abdulrahman.

Fatima Abdulfatah Abdulfatah Zubairu. Ọdún kúrò nínú ẹbí Bákìrì látòmí lọ. Ọlọ́run lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Wàkọ́ni náà fi dùn yìí ti kú náà. na. ní ọkọ̀ yìí ni ẹ máa jókòó sí. Wọ́n á tẹ̀bẹ̀rẹ̀ jìnnà. gbọ́dọ̀ máa jáde nínú ilé ọkọ̀ yín láì dágbére. Tàbàrú ìjáde àìmọ̀kan ṣàkókọ́jẹ́ ìjáde tẹ́lẹ̀ lóṣù rọ́bà ọ̀jáde ọ̀ní dágbére fún bàbá rẹ̀ ọ̀jáde ọ̀ní dágbére fún bàbá ọlọ́ni lẹ́ni tó ti gba owó lọ́wọ́ àwọn ọkọ jáde jáde láì dágbére fún bàbá ní ìsáyé rẹ̀ jẹ́ ni ọtí lábẹ́ ọlọ́run lọ ìjáde rẹ̀ ó ti yàtọ̀ ensure Aminat Abdulwahab, ensure Fatima Abbatai Subaira Alassane, stay quietly in your husband's houses. And you should not make judgment the play on like the time of your ignorance. And whenever you want to go out of your husband's house. Kọ́lọ́ dábẹ́ ìfọ̀kọ̀ ẹ̀kọ́ ọlọ́wọ̀. ní ilé ìyá alágbájá náà súnmọ́ jáńsẹ́ ní ìyá bẹ̀ àwọn màláìkà fẹ́ kọ́lé àwọn òní dáwọ́ dúró. ọlọ́wọ́ kọ́lé fún ọ ó ṣe wá kéré nì ọ̀ọ́bà ní òwe sí ẹ̀rẹ́ lálẹ́ ìjà wọn. I can see whenever you want to go to somewhere, take permission from your husband. When you take permission to go to one place, do not go to two places. If you should go to another place where you did not take permission, it is recorded against you by the angels. It will be shown to you the day of resurrection. Ah, ah, Ọ̀rẹ́ ìyá sọ fún torí ẹtí mórí rẹ̀ má bẹ́ẹ̀ ọ̀jáde ńgbà tó wù ọ́ wọlé ńgbà tó wù ọ́ sọ́dúnmọ́ ṣe ń jáde nù bẹ́ẹ̀ náà màdá kan kọ́ lẹ̀ fún ọ. bàbá tó wọ ẹsẹ̀ rẹ fún ọ ní gbangba àlìkíámà bọ́ ọ já o ọ bù sẹ́kù. ẹkú bá wa bó kò lè wù ọ lọ́wọ́ mọ́. ẹ jẹ́ tó ṣe kò sínú ọ̀rọ̀ rẹ mọ́ torí náà ẹ sọ̀rọ̀ ayín. ọ̀rọ̀ àlìkíámà kì í ṣeré kì í sáwàdà. ẹ sọ̀rọ̀ ayín o. ọlọ́run ò ọlọ́run ò bẹ̀rẹ̀ pé ká wá sí òun àwa náà àbẹ́ jìyà lẹ́yìn ikú wa la fi ń sè é. alágbẹ́. àwa náà àbẹ́ sọ̀bù lẹ́yìn ikú wa la fi ń tẹ̀lé fèrè. lọ́ọ̀fà. I see you women you do not even take permission from your husband and you go out anyhow. And uh, your husband has become embedded and you do not take permission from him anymore. But I see it is recorded against you as you are doing it. I vision to you the day of resurrection as we cast fear in your horror, as the burden of sin is placed before you. You can see her. Allah does not beg you to worship Him. We're worshiping Lord so that we may end the place of Allah in this world and the hereafter. Wàkímúnà sọ̀dáàtà ẹ̀rẹ́ ìyọ̀mọ̀ mi mẹ́tẹ̀ẹ̀ta ẹ má bá ti pèrò falẹ̀ bẹ́ẹ̀ bá ti gbẹ́tẹ́ bá ti pèrò lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ ẹ dìde ńlẹ̀ mafa kununu pé ẹ̀jẹ̀ ká kí òun tẹ́wọ́ bá kí sẹ́kì ń lọ. sọ oníwọ̀n tó ń kí gàtẹ́ ń dá kan sí ọ̀ṣẹ́ra rẹ̀ wọ́n kí òun tẹ́wọ́ wá tẹ́gì tiẹ̀ méjèèjì ọ̀sìn ọlọ́ọ̀bà rẹ̀ lásìkò tó pa á láṣẹ. إن صلاة كانت على المؤمنين كتابا موقوتا. Ó lásìkò tí mo ní kẹ́ ẹ sìn mí, mo ti fi àkókò náà hàn yín bó o bá kírun lákòókò náà bó o tàbí rẹ náà bá tàbí àlùwàlá rẹ méjèèjì ọ̀sìnra rẹ ni ọ̀sìn lọ́run. sábà ní máa ń gba ìjà máa òfìfo lọ́pàá rọ̀ṣẹ́ rẹ. àwọn ọ̀dọ́ kírun láyé ọmọ lẹ́ka yìí ọ̀ kírun ọ̀nì kennedy ọ̀kì lákòókò tó lọ́wọ́ bá rẹ pa láṣẹ kí n lọ. gbogbo ẹ̀yẹ́rẹ́ jẹ́ parí iṣẹ́ iná ó ti wò kákòókò òru tó ó wá wo ní mọ́ṣẹ́ tí ó fi ilẹ̀ ńgbà tí ó rò iṣẹ́ ayé ni wọ́n ń bá lọ títí àsìkò òru fi bọ́ ó wá ní ti parí ẹ̀ ó yẹ rẹ àbí ọba ọba rẹ ò ti jọ ọ́ lójú kọ́ kírun náà lákòókò tó fi sí tó kí ni tẹ̀lé di gbangba And establish regular prayer. Do not skip prayer. Do not join prayers together. Do not pray as you like. You should pray at the appointed time upon law, the stated time upon law. And you, husband, do not delay prayer. Do not skip prayer. Do not join right prayer together. And continue your work when the, when the call is made. I told you, when you pray after, it is your desire. You will not have any reward. The day of resurrection will be true to you. When you claim, you pray, when you allow the angel will show you. You pray the time you like, you did not pray at the stated time of Allah. That means you do not have any reward for your prayer. You worship yourself. You do not worship Allah. When you are skipping prayer, when you are delaying prayer, when you are joining prayers together, If you want to after the word of your prayer, pray at the stated time of Allah. Ẹ̀rọ ẹ̀dẹ́yà, àwọn náà ọba fi ń bọ̀, àwọn ìyá kan bẹ ń gọ́dà bí wọn náà ń bá ń bẹ nínú wọn. Wọn náà máa gbọ́, ẹ̀yin tẹ́ wá bínú, tọ́ bá wà ní ẹni ṣe bẹ́ẹ̀ máa gbọ́. Àwọn ìyá gọ́dà ó dògbò nu ṣọ́ọ̀bù wọn wọ́n bá ti wá gbọ́gbọ́ tòun lábẹ́rẹ̀ wò orí ìjókòó náà ni ó wà yóò máa forí kan aṣọ bẹ́ẹ̀ni bá wá dé pé alájà ìlú mẹ́ta sọ yìí orí náà ló wá òun yóò máa pàtẹ́wọ́ bó bá rí pàtẹ́wọ́ rẹ̀ yóò wá ní one thousand naira lọ́pá nínú wa ń kírun lẹ náà ní o. ojú mi kì í ṣe é o. ọba ni ìyàwó mọ̀ kì í ṣe é. ìsinmi ọ̀gá rẹ̀ ló dára rẹ̀ lọ ó wà ní láta sí ní àlọ́pá ẹ̀sẹ̀ ní kéèké ò lọ́wọ́ ó tún wá fi ní àláwà ìgbà ní kéèké ò lọ́wọ́ yà. bọ́ọ̀ máa ń náwó ẹ̀wọ̀n ní wọ́n ṣe wà ní lónìí àǹfààní lọ rí yìí yá yí padà àyí padà wọ́n dẹ̀rù ẹ̀rọ ọlọ́run fẹ́. I can see the habits of some women at contests. They are praying, they are praying, and they're sure to see the cell clothes They sit on the chair, praying there while on the chair. You can see when they see their customers, they are even clapping their hands when they pray, suggesting the, the price of the storm. You can see uh, this is the way they do. I can see the thing they are praying, they do not pray at all. When you are among them, it will change your habit. Ọba Akindaba ya nìyẹn ni ó kì í lé? Èrò Súrì ibiṣẹ́ ní ìgbà kò ní kú ọ̀bẹ irun asiri yóò bá mi sẹ́kọ̀ ló kú mẹ́ irun magiribi inú mọ́tò mi wà bọ́bá wa délé yóò wá pa gbogbo ẹ̀ pọ̀ oní àwa ní àkíbọ̀ ọ̀rùn yẹn ló jọ lọ́dún ní ìlú wa. I can as some of them they pray to be prayer at home, but when they get to their workplace. They swear they do not observe. As you do not observe, what group they do not observe. They join them together. When they get home, they say, Allah let joining prayer together. Wà kí mú ní sọ́láàtà ẹ̀yin ọmọ mi ẹ máa kírun lákòókò lórí ọkọ yín o. Ẹ̀rẹ́ ìyá wọn náà ẹ máa kírun lákòókò. Ẹ máa sọ àkókò òru ni. Kùránì ló sọ bẹ́ẹ̀. Bí bàbá bẹ́ẹ̀ lọ́ọ́ máa sọ àkókò òru tó o bá fẹ́ ní òun wájú ọlọ́run. tọ́. And we should establish regular prayer. You watch the time of prayer as if you are traveling to somewhere, watching the commuter. Wà á tí ní sàkáàtà. Ẹyọ ọmọ mi ẹ máa yọ sàká owó yìí. Bàbá tà ọ láàyè ọrọ̀ lábẹ́ ọkọ rẹ̀. Tá a bá kó ọ láti ọrọ̀ fún ọ. torí àwa ò máa kọ́lé orí yín mma. bó bá tásìkò ní ìtọ́lúwa àdúgbò gbẹ́bí tí ṣe dé máa yọ owó rẹ o má dìgámù rẹ fọkọ rẹ nítorí bá ní ọkọọkọ rẹ dẹ́kọ̀ọ́ àbá iye báyìí mo ní ní báńkì iye báyìí ló wà lọ́wọ́ mi ọjà iye báyìí ló wá bọ́ sírè ẹ̀rẹ́ ni ìyá wọn náà ẹ máa yọ sàká yín o. bàbá wa fowó ra góòlù tó fowó ra aṣọ sílé dámú àkísà tó yọ ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́wọ́ bá fún un tó bá ní gbangba àlìkámà ìgbò ọlọ́bọ là á tó ọ sí. ṣé àtúnfúsì láti ló sọ bẹ́ẹ̀ onímọ̀ ọba ti yọ sàká ó bá ní gbangba àlìkámà òṣèbọ ni ọ́. ẹ láwọn olówó nàìjíríà òṣèbọ ni wọ́n wá bí ọlọ́wọ́ ẹjẹ ń òkèlè gan ṣé Dangote Dangote ló ló yọ sàká èlé ní ọyọ olówó èlé yọ sàká kí èlé ní ọyọ ńlẹ èlé ló bẹ́ẹ̀ fi yọ sàká Dangote. kábíyèsí Ọlọ́run. olówó tó hàn wò ẹni tó wá lówó ju tiẹ̀ ló Nàìjíríà tí ó hàn olówó èlé yọ yọ wọn ò lè rí yọ ipò sẹ́wọ́ náà tó wá síwájú ọlọ́wọ́ wa. ẹni tó máa ń béèrè owó tó ń béèrè ọ̀rọ̀ máa ń béèrè yìí tó gbé kú tó ń gbé ọkọ̀ ní ọlọ́wọ́ wa. ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lówó tó bá dé tó lórí ìsàkà yọ bá ti dé tọ́wọ́ rẹ̀ gbé kínní obìnrin gba wájú ọlọ́run. I make sure that you dey do zakah. If Allah has done on you, right, you must be do zakah. Do not hide your right for your husband. I should make sure in the Dogbezek I can see uh, it is it, it is not easy for the wealthy people the rich to deduct their zakat. Look at Dangote does he deduct his zakat? It is not possible for some of them to deduct their zakat. But if you do not deduct the zakat the day of resurrection, you will be among the idol worshipping people. Our àbá oníjìbìtì àwọn wà, ó bá dásìkò àwẹ̀, àwọn àdìsàkadù bá ìgbọ̀dọ̀ àwọn lọ yóò wá mú ọ̀dà tó bá wù ú yóò kó lọ ọbẹ̀ kò sí òye sàkáyò ó kàn ó wá kó lọ ọbẹ̀ àwọn ní Sàdáká foundation àwọn àwọn tẹ̀ bóun bá ti wẹlẹ bóun bá ti wọ david atagia tó sì wọ jalami àfọfọ òun náà ti di mùsùlùmí nù ọdún sí adaka bá dé sẹ́wọ̀n nígbà tọ́ra rẹ̀ ìlànà wọlé wá kówó lọ. ọlọ́gbọ́n. nígbà tá yẹ ẹ̀tọ́ ọ̀tọ́ hmm. àwọn abẹ́rẹ́ náà máa ṣe ojúṣe mi nìláyìí. Yeah. I can see some of the established Sadaka Foundation, West of Rich, have donated some money. They did not deserve. They dropped their zakat. They don't donate some money there. I could see those who established Zedekah Foundation, they put the money in consecration, the idol worshiping people, the manna, they are cheating people. This is not the right way to deduct the zakat. Wàtíná láhà, ọlọ́run lẹ́yìn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta, ẹ Emma tẹ̀lé òfin ọlọ́run, bẹ́ẹ̀ ṣe pa inú òwe òfin, ẹ má yàpa njẹ́ ẹ bá ti gbọ́ tọ́lọ̀ ní báyìí ni mo fẹ́ bó ti fẹ́ mi náà ni ẹ máa tẹ̀lé. ẹ̀rí gbogbo aládìsí ayé òfò náà ṣe wájú ọlọ́run. gbogbo aládìsí ayé mo wí. pẹ̀lú sáwọ́dí. kábíyèsí ọlọ́run. bí wọ́n bá ti tẹ̀lé àdìsí lẹ́yìn yàtọ̀ sí kúránì tá a fi rán àlẹ́bí Muhammad. ẹ̀yẹ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ mi ọ̀lẹ́bí kẹ́ bọ́ọ̀bá níbẹ̀ ẹ̀kọ́ ká máa bí wọn kúránì ọ̀nà tí àbí ìsìtá lè fi ṣẹ̀sìn nínú ìsìláàmù kó wá mú wá káyì. ìwé mẹ́rin lọ́wọ́ tẹ́ka sínú kúránì tá lè tẹ̀lé ó tọ́ka títà òrèrè ta ó ta fún àmọ́bí Musa ó tọ́ka sí jíl ó ta fún àmọ́bí Ìsá ó tọ́ka sí sẹ́kù ta fún àmọ́bí Dáúdà ó tọ́ka sí alukuraanu aláàbí Muhammad òsínú ìbílẹ̀ ìta gbọ́dọ̀ tẹ̀lé ọba tẹ̀lé Buhari ọ̀ọ́sọ̀fọ̀ oníwàárí ti sọ̀fọ̀ rẹ̀ bù. bábíyèsí ọlọ́run. bàjẹ́ àrùn lọ. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر جل لا يموت أبدا kábíyèsí lọ. ọlọ́ni ìnáka màyí tú. ọlọ́run tó ní sẹ́ ìlú fún òkúra wọn náà. Ọgbẹ́. I should obey the words of the law. Whatever Allah has said in the Holy Quran, you must obey. You can see whatever Allah has made lawful, you make love for yourself. What Allah has made unlawful, you make unlawful for yourself. You can see, do not follow Hadith collections. You see the Hadith followers, they are doomed to destruction. Oh, yes. They shall surely be destroyed before their Lord. Allah does not refer to Hadith collection in the Holy Quran. At all. Allah refers to false scriptures in the Holy Quran. Inshallah. Refers to the Quran the viticulture that was given to Moses, and the second is about the somebody that was given to David, and the third is the wisdom in G that was given to Jesus Christ, and the fourth is the Holy Quran that was given to Paul Muhammad. If you follow this collection, you will surely land yourself in here. Even when you are in Saudi Arabia, if you worship Allah with your Addis collection, you will land yourself in here. If you follow the same Abu Khari, you will land yourself in here after poor Bukhari himself already landed himself in misery. I can see Muslim himself already landed himself in misery. وكذلك أبو حنيفة himself has already landed himself in misery. النسائي النووي they have already landed themselves in misery. Okay. Paul they have already landed himself in misery. If you should follow their saying, you will land yourself in hell. Alhamdulillah. Àwẹ̀ tí ń bọ̀ sáwọ́ èyí kọ́lọ̀ ló bá wa láyé tó bá àbẹ̀lẹ́ àlàáfíà ẹ múra lẹ̀ ogun la lọ gbà lẹ́kọ̀ọ́. Ọlọ́gbọ̀n. Sórí àwọn alábìsì ìfẹ́ tó ń dáhùn wí yìí, àwọn òsì ní sunmi. Mọ́ṣáláà. Mọ́ṣáláà olúwa pa ara wa nípa wọn ò lè pa èmi ìdílé mi àbíkẹ́ máa yọjú sí wọn. Allahu Akbar. From oh, the dead, we shall surely establish public sermon and laying We are going to the world front. Oh, yes. Inshallah. Your lay our members, you can see us. We are going to the world front. Mm. If they kill us, I tell you, they cannot kill our soul. The day of resurrection, we shall surely confront them. Inshallah. Wàtí ilé wọ̀rọ̀ ẹ̀rù rárá sùúrù ẹ̀ dáwọn aládìí sì wá ń tẹ̀ra wọn nù. ọ̀rọ̀ ní ká tẹ̀lé jíṣẹ́ àwa àfi àdìsí ọ̀rọ̀ èèyàn wọ́n fi pààrọ̀ wọ́rọ̀ sùúrù làwọn. ẹ̀rí rẹ̀ ló dàrú. wọ́rọ̀ sùúrù làwọn ọmọ tó túwọ̀ sí mi sí àlẹ́nu Muhammad. tí o bá ní kí n yà síbẹ̀

Ecclesia, follow Allah and follow His messenger. You can see the words of Allah is the new Alhamdulillah. Do not compare the sins of the Hadith writers to the sins of Prophet Muhammad. Follow Allah, follow His messenger. We're talking about the hmm. tradition of the messenger. That is what you have in the Holy Quran. The practice, how you practice the Holy Quran. That is not the hadith collections you are following. Mm. Hadith collection you are following, they are full of lies. Hadith collection are full of errors. Oh no, no! are full of corruption. Hadith collection are full of historical fallacy. Oh yes, inshallah. Hadith collection are full of contradiction. Akadalika. Do not follow Hadith collection, follow the words of Allah. Allah Akbar. Hadith Allah. ẹ máa ọmọ mi. Inshallah. ẹ̀mí máa tẹ̀mí ọlọ́run ọba rò lè sì bá à ń kùn mú alàlùbẹ́ẹ̀tì mo fi ní kẹ́yìn obìnrin kẹ́ máa wà ní ọkọ yín Obere obìnrin yẹn lọ o. àtàjà yìí ọmọ rẹ pé a kí náà bá ya ń wí àwọn àbá nàìjíríà dáhùn lè ṣiṣẹ́ àwọn ẹnakọ mọ́sálásí obìnrin kalẹ̀ ní alágbájá mú tọrọ wá ní alágbájá mú sísì wá kálẹ̀ mọ́ rí yín ẹ̀jẹ̀ ni kò sí ilé ìjọsìn fóbìnrin mọ́sálásí ilé ilé ìjọsìn rẹ̀. àyà yẹn lé àmọ́sí. You should remain in your husband's houses. That is where you pray. Do not go to mosque. You can see the Nigerian miners who build houses for hours of prayer for women and Nigerian mosques. You can see the this in order to swindle you of your money. Ààrẹ ìdánjú kò rárá ìwé ni. Ó ní ìdààmú kó bá àlè dá yín lójú nù. Yúrídù dáhùn ní tèmi ọlọ́run ọba gbà lérò. Lìyùsì yìí bá ń kùnù kí n lè fi kí n lè fi mú yín kúrò rí jísà nínú ẹ̀gbin èyí tó lè ba ẹ̀sìn yín jẹ́ mọ́ yín lọ́wọ́ tó o bá wà ní mọ́sálásí jọ tẹ́kọ̀ọ́ tó ń ṣàlùwàlá abẹ́ ni ìmáàmù ó máa wò ojú rẹ ni ìmáàmù ó máa wò àwọn tó ọtọ́ sédè tó ọtọ́ sójú ni ó máa wò ọ́ tàbí ara rẹ jẹ́ ọtí bàtì ìmáàmù jẹ́ ọ̀hún. Allah wishes to remove all abomination that will spoil your religion from you. That the reason is says you should pray in your husband houses. If you go to mosque to perform ablution prayer, the imam will be looking at your nakedness, looking at your at your face, looking at your beauty, looking at your makeup, looking at your artificial beauty and your natural beauty. Allah bẹ́ẹ̀ tì, irun ilé rẹ̀ ni ọdún ẹyọ ọmọ mi ẹ máa kírun lé ọkọ yín básìkò òru bá tó bẹ́ẹ̀ bá wá wá jímọ̀ ó láàyè ibi tẹ́ ẹ wà tí ètò mọ́tàwá ọkùnrin ẹ rí i pé wọn ò síjú lẹ̀ báyìí àwọn ìyàwó tí ń síjú lọ mọ́sálásí ni ẹ ráwọn ọmọ wa ọlọ́mọge wọ́n gbà náà jí kánò oníkálukú wọn kojú ni ó dà ẹ̀yà àbá nàìjíríà gan kí lẹ́ fi ń jẹ́ lẹ́sìn gan ẹja mà kò sí. ṣé wọ́n ló máa bá mi ẹ̀ ló ṣe kó máa bá mi. káàdì sọ̀rọ̀. ní ìmúra tẹ́ẹ̀rì òòrùn ni ó wà òkòtò yóò jáde lábẹ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́ fi jẹ́ ìmọ̀mù mọ́sálásí ọmọ rẹ̀ wá ya gẹ́mi gẹ́ńtà. Àlọ́ àpá ìwádìí ọlọ́run ṣe wá lóore. my tortoise. You should pray in your husband's houses. But when you attend Juma service, you stay where others stay. Do not mingle with men. You can see them and they are in a jar. They are not like your wives who are moving here and there naked. They do not cover their faces. You can see uh, some malice, some imam. They call themselves religious people. and they do not put their women in a jar, let alone their daughters. You can see our daughters, they're in a jar. Allah has conferred His favor on us. Wàtàríwọ̀kùn tàtìrírọ̀. kí n bá àlè fọ yín mọ́ ni o. Ní mo ṣe ní kẹ́mi akẹ́kọ̀ọ́ ní ilé ọkọ yín kẹ́ẹ̀kì o. Kẹ́ẹ̀lì tí ó mọ̀ á. Ìtọ̀rírọ̀ ní mímọ́ tàtìrírọ̀ ní mímọ́ paragada. Ẹ̀mí dára sọkùnrin kan lọ́rùn ọkùnrin kankan sì ní dáhà sẹ́yìn náà lọ́rùn. tàbí ìṣòro. tó bá jẹ́ àyè ìdánlọ́run fún ọ ní ọkọ rẹ lọ ti jọ́sìn. aláàbà Allah only wishes to remove from you all abomination. That is the reason Allah said you should remain in your husband's houses to observe your prayer. So that Allah may make you pure and spotless. You will not destroy the religion of others, of, the, of other men. I will not destroy your own religion activities when you are praying in your husband's houses ayat arba wa salasun verse thirty-four. واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا كبيرا ẹ̀rọ ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́ọ̀bá yín kà á sí yín. ọlọ́ọ̀bá yín fẹ́ fún yín nímọ̀ràn oníwàsíkúrì náà ẹ máa rántí màá ti rẹ. mí ní ayé àti láàyè ohun tá a ti fi kọ́ yín tá a ti kà fún yín nínú ọ̀rọ̀ náà bá ti ṣe àlùkùránì tí ẹ bá ọkọ yín ẹ máa rántí rẹ ẹ̀yin náà ẹ máa gbé ẹ máa tún ẹ má gbé e kalẹ̀ náà ẹ máa wò ó wà ní yíkí mọ́ta ìdájọ́ òfin ọlọ́ọ̀ba ẹgbìyànjú nípa rẹ̀ kẹ́ ẹ̀ lọ́gbẹ́. Allah says you our judges you should recite what is as your hearing in the laws of Allah Islamic jurisprudence in your own houses you should remember them do not forget them do not neglect them. kíkùn yóò ti kùnà nínú ilé ẹ̀kọ́ yìí jẹ́ ìwà àmọ́ ìgbà èmo ti dòmí ara mi èmi náà ti dá yàrá ní rárá o ọ máa tọ kùránì ń bẹ ọ dẹ̀ máa ka ìtumọ̀ ń bẹ ọ máa sún síwájú nípa ẹ̀kọ́ rẹ láti fi mọ ìdájọ́ ọlọ́run ọba. Àlọ́ Atunose am now independent and my husband houses and Allah said you should recite what is asked to you in your home in Islamic jurisprudence and you should recite it and continue to seek more knowledge iná ńlá ọlọ́run dájúdájú èmi ọlọ́run ọba èmi ọba sọ̀rọ̀ sẹ́tì sọ̀rọ̀ dànù káàmì látìbàn mo jẹ́ ọba aláàánú mo láàánú ẹ̀yin ọmọ wọ̀nyí lójú ìmọ̀ọ́sẹ̀ ní kẹ́mi yóò rọ̀ láti wọlé fèmí ọlọ́run ọba. Allah is all kind that the reason Allah said he should be in a jail. Allah is open. Allah is all settled ẹ̀rí bá ọmọ mi ṣe wá yìí àwọn obìnrin náà máa wọ̀ wọ́n bẹ̀rẹ̀ òwe abẹ́rẹ́ irú àwọn ọmọ ẹ láti kékeré wọn ìyẹn wá dàgbàbọ̀ ẹ lójú wọn àjẹkẹ́jẹ ìgbádùn ayé wọn àjẹkẹ́jẹ ìríta ẹ̀sìn tí wọn yín máa tún yàtọ̀ kò yàtọ̀ àwọn àbá yìí làwọn ò rí ṣe àwọn àbá yìí náà ò lè fi lè ó lọ ṣe tán aláṣẹ ànábì Muhammad bẹ́ẹ̀ làwọn àti And you see some people complaining, look at them as young as they are. They want to put them in a jar. They do not allow them to enjoy their share of life. I can see her, and they are not like other malas. I tell you, we are not different. And the malas? they do not observe the limits of our law. Just as Abu Muhammad practiced it, that is the way we are practicing it today. Ẹ̀rọ àwọn aláṣàlátù, àwọn náà ń borí lọ́ra wọn ní ẹ̀. Ní ọba dé ààyè wọn, àwọn adáṣọ funfun lọ bí lókèlókè. Ọmọ akọ̀yìn àwọn ilé ọ̀rọ̀ àwọn ọ̀yọ̀ ọ̀la àwọn ọ̀la. ti ń bá aṣọ lẹ́sìn wọlé ọlá ilé tí bàbá rẹ kọ́ka lè lọ́wọ́ wọn. When you see the women who attend as a natural, they deceive one another. They put on white garment like the white egrets, mm. and they say, We shall surely accompany Prophet Muhammad. I can see uh, that of eternity. You, you are going to enter where you are selling are intoxicating poor, and you are committing marital fidelity. God of eternity is not like your father's house. Kàbírò, ọlọ́ni ìjẹ́ bá ṣe láyé àáfin nírò tó bá di dáadáa ni kí a máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe àgbẹ̀. Allah is well acquainted with what, what you are doing. Allah is recording your doing. Allah will surely show you all your deeds the day of resurrection. Surah al Azhar, Quran chapter 33, ayah 61 verse 59. Ya أيها النبي كل أزواجك وبناتك ولسائر المؤمنين يدنين عليهن من جلابيبهن हो जाएगा

ọba mi ní ẹ̀há ìṣègbèdè àtọ̀ ẹ̀jú sí ọmọ lẹ́yìn àjẹmí Muhammad ó ń ṣèjọ rẹ̀ lẹ́yìn o ọmọ orúkọ rẹ̀ lu jìbìtì ní ọ̀gá tí ọba jẹ́bi àjẹmí Muhammad ìyàwó rẹ̀ báyìí ìyàwó rẹ̀ báyìí ọ̀sìn ọmọ lẹ́yìn àjẹmí Muhammad ọ̀ nílé ọlọ́tọ̀ owó ìnáná owó ó tẹ̀ra rẹ jẹ́. Ensure to know Allah has conferred His favor on all members of Sumura and our women in Nigeria. You see, the malice also, it is not compulsory to put our women in hijab. I tell you, you are not sincere followers of Muhammad. You will not enter the garden of eternity. You will surely enter hell if you do not put your women in hijab kí n tó máa tu ara tí àyà yìí lọ. láṣẹ ọlọ́run. mo fẹ́ fún àwọn ọmọ mi lówó. láṣẹ ọlọ́run. àwọn èsì àbá àlùbárà. àwa ò kì í ṣe àbá àròbí pa. àwa níṣẹ́ wa lọ́wọ́ dàbí ń jẹun. àwọn elédè súnà. àwọn èsì àdúrà mọ́kà àwọn ilé tàbí ìwé fúláì láti rè kádìrì àwọn èso tó bí ànábì Muhammad. Ìkọ́ra orúkú mẹ́rìkì máa kà á lọ. Gbogbo táwọn àbá yìí fi ń sọ̀rọ̀ rẹ̀. Ẹlẹ́kùn sí ọmọ aṣọ tó òbí ẹni ọba ti kú. Ah. Bàbá àti ẹbí ti kú láì lóye ọdún. Ìjọ ìwọ pèrè fún ọmọ aṣọ tó òbí bàbá rẹ tó kú. Kí ọmọ orúkọ Ànábì Muhammad lu jìbìtì. Iná ní iṣẹ́ ni kẹ́ ẹ wá kẹ́ ẹ ṣe. Ànábì Muhammad ṣiṣẹ́ lójú ayé rẹ̀ ayọ̀rọ̀ àdúgbò wọlé fọlọ́wọ́ ó fún ẹnìkíní one thousand ó fún ẹnìkejì one thousand ẹnìkẹta one thousand ẹ̀yin ìyá wọn tẹ́ bá lé náà one thousand ẹ̀yin ìyá wọn bá a dá sí i. Alhamdulillah. Ya. Kama watu sura ta ka aya ta ta watu. Insha Allah. Ya ayú ànábí yù. ọlọ́run ní mo pe ìrẹ́ òjíṣẹ́ ńlá Muhammad ẹni tí mo gbé àlùkùránì mi lé lọ́wọ́ nù ẹni tí mo ní kó máa fi ọ̀rọ̀ mi dé tí ìgbé ayé nù. ẹni tí mo ní kó fi ìmọ́lẹ̀ mi hàn sáyé nù gbogbo àwọn ànábì gbogbo ìran wọn kọ̀ọ̀kan la wọn sí amóye ànábì Muhammad ṣàlàyé àyíké tí a lè la wọn sí káàbàtà gbogbo ẹ̀dá rí ilẹ̀ dára wọn sí ọlọ́run ní gbogbo ìran Muhammad ṣàlàyé àyíké tí a lè la wọn sí. Kọ́lé àtiwájíkà. Allah calls you Prophet Muhammad. Allah has read Prophet Muhammad to the people of the world. At the seer, other prophets, they, are raised, they were raised to their nations, their tribes, but Allah raised Prophet Muhammad to the people of the world. Yeah. كل أزواجك الله يا محمد صفية ويره àwọn ìyàwó tó wà lábẹ́ rẹ̀ ṣàlàyé fún wọn. Allahu Akbar. Lessons book of Muhammad wa banatika. Ṣàlàyé báwọn ọmọbìnrin rẹ ti bàlágà. Tó jẹ́ pé ẹwà àwọn ọmọkùnrin bá ń rí wọ́n máa dá tẹ́ẹ̀mì. Ṣàlàyé báwọn náà pé kìnnì. And you sure inform your daughters who has reached marriageable age, who are matured in age. وَنِسَاءِ الْمُؤْمِنِينَ ẹ̀rí mọ́lẹ̀ yìí olúwa mi fi okùn bá inú oṣù ẹ̀yìn àbá àti ẹ̀rọ ha ọlọ́ni wọ́n ní sáà ìlèmọ́ mi nínú ẹ̀rí ìyàwó ẹni tó bá lóńgbọ́ lóńgbọ́ ó gbọ́dọ̀ há ìyàwó rẹ̀ báyìí ìyàwó rẹ̀ bá ti rìn òòrè bọ́ bá jẹ́ ìmáàmù ìmáàmù náà ọ́ bọ́ bá jẹ́ lórí ẹ̀sìn olórí ẹ̀sìn náà ni ọ́ lọ́dún And you are caught in the rope of the human flesh because Allah says Prophet Muhammad should inform. The wife of believing men, that means your wife is included. They must be under a jar. If you call yourself imam and you do not put your woman in a jar, you will surely land yourself in hell. يدنين عليهن من جلابيبهن الله يدنين dáàbò alẹ́ yìí náà orí àwọn ìyàwó orí ànábì dáàbò àwọn orí àwọn ìyàwó rẹ̀. níjàlá dìbì yìí nà gbogbo owó aṣọ tí ó bu ẹwà àwọn látòkè kọ́ kí ibi kankan má yọ lára wọn kí ibi kankan má hàn lára wọn ọ̀rí ayé rẹ ti ń lọ jàǹdàgì ìyàwó rẹ ń tajà ń dun mẹ́ta à ń tó ń bìdí rè bí ìyàwó olè máa mú nù ìyàwó lórí ẹ̀sìn nù wọ́n gbá ń di wọn bọ́ ọ̀fà lórí ọ̀dún mẹ́ta iná máa tó wọ̀. Allah said we should inform the wife and the daughters where I showed in age and believing women that they should cast their veil over their persons, they should cast their veil over their faces, they should cast their veil over their bosom from head to toe. When they are outdoors, I can see her. You as imam, you allow your women to walk without covering their body. I tell you, you shall surely land yourself in hell. ذلك أدنى أن يعرفنا ọlọ́run ní záálíkà ẹ̀rọ sọ́tà àdàbò wọn lórí kanlẹ̀ yìí abina yọ rọ́fúnà olùwà fi wọn mọ̀ pé àwọn ẹlẹ́yìn ń gbọ́. báwa wà láàyè kan bàbá làwọn ọkùnrin méjì mẹ́ta fẹ́ ń bá ń bọ̀ bá ti lákọ̀ọ́kọ́ gbàdú wọn dà lẹ́ẹ̀kejì wọn àmọ́ ẹni tí ń aṣọ putting them under a jar It's most convenient for them that they should be known as such and that is bad of distinction for them when they are under a jar the men they will not molest them when they look at them they will not they will not look at them the second time they will lower their gaze because they are in a jar. Fala yòó zaina ọlọ́ni fàlà yòó zaina ẹ̀rí aṣọ tá kò ní jẹ́ ọkụ ọkùnrin ó lè máa kó bá wọn. pé àbísọ̀ ọba àbísọ̀ ọba kọjá má lókù. lágbájá ló ti rí ọjà náà tó ọba gbajú lé làwọn ò ní kọjá lọ. ọlọ́run ló ti kó ń wọn. wọ́n lọ sẹ́yìn náà kó bá wọn mọ́ àwọn ọkùnrin ní bó bá ṣe sì ní ìyá rẹ̀ orí ara rẹ̀ ló wà kò sì lóko ọkọ rẹ̀ mọ́. badge of honor, badge of distinction, badge of recognition that will not be molested, you will not be assailed by unseemly words, you will not be assailed by unseemly conduct. I can see her. If you commit mental brutality or adultery of fornication, The sin is upon you, not upon your husband, because you have been put under a jar. وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا Ọlọ́ni وَكَانَ اللَّهُ Èmi ọlọ́run ọba jẹ́ gọ̀fúrọ̀ ọba aláboríjì. Gbogbo oríjì ẹ̀yọ́ ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta yìí lónìí tẹ́yà bá ti padà síbi iṣẹ́ ẹ̀rù mọ́ ọlọ́mọrọ̀ yìí mà ẹ̀dẹ̀ nìkan wá ní òde náà wà. And Allah is a forgiving the most merciful. You are daughter of you. Your past sins are forgiven today. When you do not go back to your evil ways, you are forgiven by Allah ẹ máa ká máa máa tún tẹ̀lé ẹ lẹ́yìn torí àsìkò. Inshallah. ẹ̀rọ màmí mẹ́tẹ̀ẹ̀ta iye àwọn tó láǹfààní láti rẹ́dù ìyàwó ẹlẹ́sìn ìsìláàmù lélẹ́yìí o kì í ṣe ẹ̀ríṣẹ́ bí júlẹ̀ pẹ́ndẹ́rẹ́ pẹ́ndẹ́rẹ́ yìí tó wá gba mọ́sálásí rẹ̀ bọ́ọ̀lù lọ kírun ọ̀ọ́nì ìrùmọ́bìnrin tara rẹ̀ jẹ. iye àwọn tó lẹ́tọ̀ àti rẹ́dù rẹ̀ rèé tó bá wà nínú ẹ̀sìn tó lọ́wọ́ bá. Surah chapter twenty-four verse thirty Surah to know. Kúnlẹ̀ lè mú mi nínà. Ọlọ́ọ̀ni Muhammad. Kúnlẹ̀ lè mú mi nínà. Sọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin. Àwọn tó gbà mí gbọ́ lóòótọ́. Àwọn tó gbà mí gbọ́ tọkàntọkàn. Sọ fún wọn pé kí ni. Allah said, Hebrew Muhammad said to the believing men, those who put their trust in Allah. Yahudu min abusarihim. Allah ni Yahudu min abusarihim. Ẹni àbáwọ̀ yìí, ẹ máa rẹ ojú yín lẹ̀ láti máa fi wo aya aláya, láti máa fi wo obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí kọ́ máa wò ní àwòtúnwò ọwọ́ títí ọkọ lùyà ọwọ́ títí ọkọ sí ọ ṣubú ọwọ́ títí ọkọ orí rẹ lugi ọlọ́run ọ̀sìn dáhùn síra rẹ lọ́rùn tó o bá ti mọ obìnrin náà kẹta yíwò ẹ dà bọ́ọ̀ bá fẹ́ tẹ́lẹ̀ ọlọ́run bá rẹ lọ́rùn. Allah says, say to the believing, living men, they should lower their gaze. Do not look at women lustfully. àlàyé ń bẹ ńlẹ̀ látọwọ́ ọlọ́run àmọ́ kò sáàyè ṣé nàìjíríà bá wà yìí ìlú tó lọ́wọ́ bá ti bínú sí mo lọ́ kọjú rẹ títọ̀ ní rẹ́bìnrin wá wò múra tó múra nàìjíríà yìí obìnrin bá a bá gbẹ́jú sí bí òòrè lóbìnrin lọ́ wò bá a gbẹ́jú sí bí obìnrin rí bá ní obìnrin. I can see Nigeria today. The women are walking naked around the city. When you look at, you see the nakedness of women. When you look at, you see the nakedness of women. I can see her. The work of Allah is on Nigerian people. ọ̀gbọ́dọ̀ súnmọ́ bí elébi ọ̀gbọ́dọ̀ ní èrè obìnrin ní lẹ́yìn èrò aya tiẹ̀. Allah said you should get the modesty, do not commit illegal sexual intercourse, do not commit marital fidelity, do not commit adultery, do not commit fornication. Zálíkà Ẹ́zíkà lẹ́hùn. Ọlọ́ni Zálíkà, kéèyàn ọkùnrin rẹ̀ dùn kẹ ẹ má máa fi wo aya aláya tí ò lẹ́tọ̀ọ́ sí fún ọ láti wò záàlìkà kó o lè sọ abẹ́ rẹ kó o má gbórí obìnrin ní ìkọjá aya rẹ nìkan àsìkáàlẹ̀ òhùn omi ó fọ̀ yín má níwájú èmi ọlọ́run tó ẹ̀sìn yín má. ọlọ́run nàìjíríà ta wà yìí àbá mélòó ni ó bọ̀ ọ́ sọ́wọ́ àbá tó ń bí yìí tó níye ibi tí ń bá sùn lójúmọ́ ọ̀nà wọn yóò gbé ọ̀rọ̀ rẹ̀ gbà wájú ọlọ́dún òbí ní jìyà. Allah say, lowering your gaze and guarding your chastity, guarding your modesty when you do not commit illegal sexual intercourse that will make for greater purity for you. You can see the mindless Nigerian mindless, they engage in mysticism, calling people to themselves, they have the power to work evil to attract fortune to people. And the women are patronizing them and they commit illegal sexual intercourse. They have already incurred the wrath of Allah. خبير بما يصنعون. أنا من الله ààrẹ mi ọlọ́run ti ń bá ọ sọ̀rọ̀ yìí bó o bá lọ́rọ̀ mi ò wúlò tó o bá ní ìdájọ́ mi ò kàn ọ́ tó o bá dá ọ̀rọ̀ mi nù kó inú ẹ̀mí rẹ ọwọ́ ń tara rẹ kiri ọ̀ ń tara rẹ kiri ọlọ́run kọ̀ bí irú bí máa yà sí náà rúrú náà ọ̀rí ah, ọ̀nà tó ọgbà táwọn ààrẹ lórí ilẹ̀ ló ṣàlàyé fún ọdún bàbá gbàgbà àdìgbàmà. Ah, ah, If you do not value the words of your Lord, you are toying with the Lord and the words of your Lord as we tremble, sending your beauty. and is When appointed with what, what you do. and is recording your deed. Allah will surely show you your deed the day of resurrection. Ayah 31, verse 31. وَقُلْ لِلْمُؤْمِنَاتِ ọlọ́ni rẹ̀ Muhammadu ṣàlàyé obìnrin tọ́ba láwọn èmi ọlọ́run ọba gbọ́ lóòótọ́ àti lódodo ẹ máa gbé ìyàwó ajá ẹgbẹ́kọ̀ọ́ tẹ ẹ bá délù gbàgbọ́ òdodo báwo obìnrin ṣe wà ilé ẹgbẹ́dọ̀ wà àwọn ìlànà ní àtirójú yín àmọ́ àwọn ẹgbẹ́ ọtí yín kó ẹgbẹ́ àwọn ọkọ yín ni o kì í ṣe ẹgbẹ́ yín o kì í dẹ̀ ṣe bí àwọn ọkọ ní àwọn àbá àtàǹkó wa kiri ní ọ̀rọ̀ àwọn náà ìdẹ́fi ọlọ́wọ́ bá hàn wá àwọn náà ìdẹ́fi ọlọ́wọ́ bá wà mọ́ àṣeyẹ àṣàlátù wọ́n pè ní lẹ́tà ẹ̀dúdù wọ́n pè ní lẹ́sì káàbù ṣé ní àpèlẹ́sì ni èèkọ́ lẹ́sì èfi lẹ́sì àgbàdo ẹgbẹ́ ni wọ́n jẹ́ lọ́dún ẹ̀bí jẹ́ lẹ́sì wọ́n jẹ́ lọ́wọ́ bá àlàáfíà. And you can see our mothers. This is the way it should be. You should you are not allowed to uncover your faces. But it is not your blame, it is the blame of your husband, it is not even the blame of your husband, it is the blame of the malas that do not recite to your hearing the laws of Allah. That is the reason they mingle together sexes in the name of the Ajur, in the name of the Latul Qadri, and in the name of Mawlur, they mingle sexes together. and they cause you to attend asalatu. They do not tell you the real words of Allah. They cover the truth of Allah. Yabdudna min abusarihinna. Ọlọ́ni yabdudna min abusarihinna. Ẹ̀rọ Yamanu mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run bá yín sọ̀rọ̀ àtàwọn ìyá yín. Ó lẹ́yìn náà máa rẹ ojú yín lẹ̀ bẹ́ẹ̀ bá ti rí àfa májẹ wo lọ́ọ́ dá a mà irú aṣọ tó wọ̀ ń jẹ̀gbẹ́ ìwọ lọ́ọ́ dá a mà irú bàtà tó wọ̀ sí ìwọ lọ́ọ́ dá a mà aṣọ tó wọ̀ ń jẹ̀ ẹ̀dógún ẹ̀yin náà máa rẹjú yín lẹ̀ bẹ́ẹ̀ bá Allah says to you the believing women am I daughters are you sure lower your gaze do not look at husband uh, another husband lustfully. wàyàfàdínà burújà húnà ọlọ́ni wọ́n yà àbásúná burújà húnà ẹ̀rù ẹlẹ́hà ọlọ́ni tọ́jú abẹ́rẹ́ má mi tí ì lẹ́tọ̀ọ́ lórí èrò lẹ́yìn ọkọ rẹ̀ bó bá ti rí wọlé sí ọ lára ọba ìgbésí ayé rẹ jẹ àbàbà ìgbàmọ̀ jẹ And you should bear your modesty, you women, under a chair, where your private part. Do not allow any man to see your nakedness except your husband. If you allow them to commit illegal sexual intercourse with you, you destroy your life, you destroy your hereafter wàlá ìbùdí rẹ̀ sí nọ́tàhùnà. ẹni ọmọ mi a máa gbọ́ àlàáfà ẹni bá ti daṣọ bòrí lórí mọ́lẹ̀ báyìí ọlọ́wọ́ ni wàlá ìbùdí nà ọlọ́ni ègbọ́dọ̀ hàn sí nọ́tàhùnà ọ̀sọ́fẹ́ bá ṣe sára ayé ègbọ́dọ̀ hàn síta má. Allah says, now you are convert, you are under a jar. Allah says, Do not allow your natural beauty and your artificial beauty to be explored and used. That means you should guard your beauty. إلا ما ظهر منها. إلا ما ظهر منها. àyàbí láàyè tó yẹ kó ti hàn àyè tí ó ti hàn tójú rẹ̀ ti hàn tóró ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ti hàn láàyè ibi tọkọ rẹ gbà fún ọ. tí ẹni ọkùnrin kan ò lè kùkìrì wọ bẹ̀ láì pé pé wọ́n sálámà kan para rẹ mọ́ ayé bẹ̀ lọ ti gbọ́dọ̀ yọ ojú yọ ọwọ́ yọ ọrùn ẹsẹ̀ rẹ sílẹ̀. àlàáfà. argument display your beauty your ornament your artificial ornament and your natural ornament except when you are in your room where it where it is not permissible for any man to enter. You must not display your duty, but when you are in your room, you are free to uncover your faces, to uncover your hands, to uncover your legs. وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ẹ̀yin ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀yìn ìyá wọn tẹ́ bá lé bẹ́ẹ̀ bá ẹgbẹ́ wa jáde síbi tẹ́ ò ti lẹ́tọ́ àti rí yín wọ̀rọ̀ yẹ́bi rímú náà ọlọ́ni ẹgbẹ́ wọ̀ òkúmọ̀rì yìí náà ìlẹ́kẹ̀ aṣọ yín aláàdúyómi yìí náà lórí ìjàlùbá bàtẹ wọ̀ ẹwọ kọ̀mpilíìtì aṣọ yìí padà ẹ ti bu ọwọ́ yín ẹ pọ̀ ju yín àtọwọ́ ẹsẹ̀ yín kẹ́ẹ̀tẹ́ láǹbà ní láti jáde síbi tí wọ́n ti máa rí yín. And when you're about to walk out of door, you sure draw your veils over your bosoms and you cover yourself from head to toe. Do not display your beauty anymore. Do not display your beauty, your ornament, your natural ornament, your artificial ornaments anymore when you are walking out of doors. Wàlá Yorùbá dínà sí náà tàgùn náà. Àrùbọ́lá tuntun ọ̀rọ̀ yẹn sọ padà. torí mà pé aláyà àkókò nàìjíríà ni obìnrin àdìsọ̀rọ̀. ó ní wọn náà ìbùdínà sí iná dàrú. àlọ́sọ̀tẹ́ ẹ bá ṣe sára ayé hàn kò gbọ́dọ̀ hàn mi rí káyọ̀sì má fi ni torí àwọn ọkùnrin tẹ́ wọ̀ yìí kò síbi tá a rí lára rí tá a bá a rí wàhálà ni bá tá a bẹ̀rẹ̀ lẹ́nu yín ìdààmú ni báwọn ọkùnrin kan lọ. Allah says, do not display your beauty, do not display your ornament, your natural ornament, your artificial ornament. You see, if you display your beauty, your ornament, it will be trouble for men. You can see when they hear your voice, it is trouble. When they see your beauty, it is trouble. Ìlànà ìbẹ̀rù láti hinna. Tọ́ ẹ̀yọ́ máa mi mẹ́tẹ̀ẹ̀ta. Aláàbọ̀. iye àwọn tó lẹ́dà àdúró ju yín rèé ọlọ́ni iná lìbùrú yàtì iná àyàfi ọkọ yín tẹ́ ẹ gba ìdí yín lọ́wọ́ rẹ̀ ó lè rí yín ní òhò bẹ́ẹ̀ ṣe wáyé ọkọ yín lè rí yín bẹ́ẹ̀ ṣe wá sórí ọkọ máa ó yẹ máa bá mi ka àwọn tó kù. Pẹ̀lú àṣẹ And your husbands they are free to see your nakedness. Àwọn abẹ́ yìí nà. lórí And your, your fathers they are free to see you in your husband's houses when you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs. أو àbá ìbùrú láti hìnà. àwọn àbá ìbùrú láti hìnà. bàbá ọkọ yín lè rí yín níbi tí a ti yọ ojú owó àtọrọ ẹsẹ̀ yín sílẹ̀ bàbá ọkọ yín lè rí. The, the, your, the father of your husband, they are free to see you in your husband houses, when you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs àbùnà ìyínà. àwọn àbùnà ìyínà bá bí tó bá dẹ́kùnrin tó ti bàlágà ó láǹfààní láti rójú yín ọwọ́ yín àtẹsẹ̀ yín. And your sons, even when they are assured in age, they are free to seize you when you uncover your faces, when you uncover your eyes, when you uncover your legs. Àwọn àbùná ìbòrú láti hìnà. Àwọn àbùná ìbòrú láti hìnà. Ọmọ tí ọkọ yín ti bí ṣáájú kẹ́tọ́ wọlé rẹ̀ ìyálé yín ló bí. Ó wá dẹ́mọkùnrin ó ti bàlágà. Ó bá wọnú ilé wá ẹ̀ ní ojú ọwọ́ àtọrọ ẹsẹ̀ fún. Allahu Akbar. And the sons of, of your wives, of the wife like you, the sons of your husbands. I could see when they are matured in age. Therefore, to see you when you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs. أو إخوانهن أو إخوانهن ẹ̀rí ẹ̀gbọ́n yín ọkùnrin àbí àbúrò yín ọkùnrin tó ti bàlágà bó bá wá bẹ̀rù wò ọkọ yín ẹ̀ gbogbo ọwọ́ àtọrun ẹsẹ̀ fún un. And the sons of your brothers, even when they are assured in age and they visit your husband houses and they put a tissue when you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs. أو بني إخواتهن أو بني إخواتهن ẹ̀rí ọmọ tẹ́gbọ̀n yín ọkùnrin bíi ọmọ rẹ̀ wá jẹ́ ọkùnrin ó ti bàlágà bó bá wá yín wá sọ́dọ̀ yín àmì ojú ọwọ́ àtọwọ́ ẹsẹ̀ là ń gbé àwọn And conceal uh, the sons of your sisters, even when they're matured in age, when they visit your husband's they are free to see you when you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs. أو بني أخواتهن أو بني أخواتهن e ri igbon obere ababuro ori obere oyi na wa alokan o wa bi omakunre si be omakunre naijiwa ba daada but ma igbon obere ababuro ori obere ba wayiwa e le po oi bi oiwa afo irin ese fi rile na hapun and the source of dia three steps When they're matured in age, when they see, when they come to your houses, they're free to seize you. When you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs. Àníṣáìhìnà. Àníṣáìhìnà. Obìnrin ẹgbẹ́ yín ẹ̀mí bojú fún ọwọ́ àtọwọ́ ẹsẹ̀ yín. Torí pé obìnrin lobìnrin máa jẹ́ ìṣòro. And the women like yourself, they're free to see you when you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs. أو ما ملكت أيمانهن أو ما ملكت أيمانهن eléyìí èsì lórí ilẹ̀ ọlọ́mọ lónìí nígbà tó ń ṣòwò ẹrú olólùwà ní ń tọ́ka sí lónìí ká wá gbé lórí ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ tòmí náà ló kéré ọpọlọ tọ́lọ̀ ń fi ṣẹ́pọlọ wọn lónìí òbí lọ. àkàzàlíkà. ó wá wọnú ilé wá má sì júlẹ̀ fún. Allah says the slaves whom you right and possess and the slave is abolished today this point remember that you see when you have the male attendants and then they are mature and age do not uncover your faces for them. أو التابعين غير أولي الإربة من الرجال. Two ẹ̀yin ọkọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí abdulwasiu adeoti abdulwahabi abubakar abdullahi abdulfatahi shubair ẹ̀rẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí iṣẹ́ kan yìí ọlọ́ni àwùtàbí yìí nàgẹ́rù olùlẹ̀ orí bá ti mí nà jáde báwọn aya yín bá fẹ́ jáde lọ sódì àwọn òbí wọn àbí lọ sójà àbí lọ ra nǹkan kan ọlọ́ni àá tẹ̀lé wọn jáde bẹ́ẹ̀ bá wá lè tẹ̀lé wọn ẹ wà àgbàlagbà arúgbó tí ò máa bò obìnrin mọ́ ẹni tó tẹ̀lé wọn lẹ́yìn lọ. lápá sáà rí iṣẹ́ lẹ́nu gbà á lẹ́sìn fún wa ìdánilẹ́yìn eléyàwó ògbọ́dọ̀ dájáde mọ́ ẹni ibi tí ọba bẹ́ẹ̀ lọ ká máa yẹ̀yẹ̀ tẹ̀lé ọ lẹ́yìn àbúrúdẹ bá wá ṣe ń bẹ̀ ẹ̀yin lẹ́ nìyá rẹ̀ kì í ṣàwà ntẹ́ ẹ bá dáwọ́ ń bẹ̀ ẹ̀yin lẹ́ nìyá rẹ̀ kì í ṣàwà. And you, the husbands, three of you, when your wives are going outside, maybe they are going to the market or they want to visit their parents' places. I can see you have to accompany them. If you do not have the time to accompany them, I tell you, you should have male attendants who are free of sexual desire to follow them. This is what we should observe. Do not go out alone. Do not walk outdoors alone. You should allow some women to accompany you. And you see her. This is the command from Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. jẹ́ kó wá ẹgbẹ́ rẹ̀ kájọ lọ kájọ fi ọjà àwọn rírà síjọ́ kan náà ó lè jáwọn méjì ó lè jáwọn mẹ́ta bẹ́ẹ̀ bá lọ ra ta abẹ́ lọ ra ní máa tú ẹ̀bù ẹ ríra kó má tẹ́wọ̀ nìkan lọ ọ́ dàlọ́ kó má forúkọ yà ọlọ́run ọba àlọ́wà. Do not go alone. Let some women accompany you like three like two. I could see a, a, a wow. When you go together, that is pure for you. Do not go alone. You invite the wrath of Allah if you go alone. Bí ra fún abáwáyé, kò sábà ń bẹ̀ gbọ́gbọ́gbọ́, gbọ́gbọ́ yàrá rẹ̀ lọ kẹjọ fara yín dání lẹ́sìn àwọn kòkòrò ká máa wò pé ah ìyẹn nípa àárín náà gbé àná àrí ẹ̀ tó bá tún wọ ní fọwọ́ kọ ọlọ́run kì ṣe wọ aláàbí rẹ ni àbáyé ká. How can accompany your wife to the market? It is legal. أو الطفل الذين لم يظهروا على عورات النساء. ọlọ́run ní àwọn lárúbáwá ní góòlù tó pọ̀. ókè ọlọ́run ní arítibúlì tàbí ọmọ ògbóòlù ọmọ tá a tẹ́ sórí bẹ́ẹ̀dì tí ò dá nǹkan kan mọ̀ àlàsínà làmìyàsíẹ́rù aláàárọ̀ tó nìyà bọ́ọ̀ bá wọ̀dé láti ilé ìwẹ̀ tó ọbọ̀ òótọ́ ń para. òun náà ń wò bẹ́ẹ̀dì tó tẹ́ sí kò èrò sí kankan ọlọ́lá mi kọ́ ìyá lè fún ẹ lórí ẹ̀. All the small children who have no carnal knowledge of women, they do not have the sense of feminine sex. Allah says you will not have any blame. Wàlá yàtìrìbù nábì àrùjúlì hìnnà. Ìyàwó lẹ́nu máa yọ. Ìyàwó lẹ́nu máa yọ ìfìlà mí zínà ti hìnnà. ọlọ́run láwọn lárúbáwá náà ń lo ìṣesí yìí tó láwọn ní góòlù tó pọ̀ wọ́n ṣe ọ̀ṣọ́ títí wọ́n tún so mọ́rùn ẹsẹ̀ wọn àwọn náà lè wà nínú ẹ̀ha ṣùgbọ́n tó bá rí ọkùnrin tí ń bọ̀ àwọn ní àǹfààní àti máa fẹsẹ̀ wọn tẹ́lẹ̀ kí àwọn ọkùnrin tí ń bọ̀ ká lè mọ I see this is the habit of women of Arabs You can see her. They are ornaments of gold and they put round their ankles and they tinkle this in order to attract men to themselves. àwọn òní góòlù bíi ti lárúbáwá, bẹ́ẹ̀ méjì bá dúró àbẹ́yìn mẹ́ta, ẹ̀ wá ń sọ̀rọ̀ ọ́ papọ̀, bẹ́ẹ̀ ṣe wá rí àbá méjì tí ń bọ̀, gbàtọ́ ti súnmọ́ ayé dá ẹ wá gbé ohùn yín sókè kí wọ́n bá lè wo bí ẹ wà á ti fi ohun yín àti dípò góòlù àwọn lárúbáwá lárúbáwá. And consider in Nigerian context, women, Nigerian women, they do not have God that the women of Arabs have. who strike their feet in order to draw attention to their hidden ornaments. But Nigerian women, they raise their voice in order to attract men to themselves. وتوبوا إلى الله جميعا ọlọ́ni wà túbú ẹ̀rọ̀nú bí wọ́n dà ìlàlá ìsọ́dọ̀ ọlọ́run ọba jẹ̀míyà lápapọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo bá ń sọ yìí lápapọ̀ ìdájọ́ yìí ẹ̀rọ̀nú bí wọ́n dà lórí rẹ̀ ayé àmínú mi ní ẹ̀rí tí ó rọrùn fún láti ronú bí wọ́n dà láti ṣe ara ayé báyìí á dé ìjọba ìbàgbọ́ náà ìbàgbọ́ náà ìbàgbọ́ mi ìbàgbọ́ náà. You should turn you are together towards Allah and repentance. I see uh, those of the successful, they will be people who turn to Allah or put their women in a chair like this. لعلكم تفلحون أنا لعلكم تفلحون كبار الدروب bẹ́bà ló jèrè ẹ̀sìn tẹ́ ẹ sìn bẹ́bà ló jèrè irun tẹ́ ẹ kí bẹ́bà ló jèrè àwẹ̀ tẹ́ ń gbà gbogbo ẹni tẹ́ ẹ bá délù gbàgbọ́ òdodo báwọn obìnrin ṣe wà yìí bẹ̀rẹ̀ sí àwọn aya yìí. Allah says you should turn out again to what Allah in repentance that you may be successful. You abdicate of religious activities, all of you put your women in a job like this in order to be successful. adúgbò fọlọ́ ọmọdé bàbá láàyè ká yọ sọ àbá táwọn o bá wọn la àwa la dá wọn dúró tàbí wọlé tó máa bínú kálẹ̀ ẹ̀kọ́ tàbí kò so jẹ fọ